السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa muhammad ibi tí a bá tafsiri wa dé lánàá ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lẹ́nu ọlọ́run ọba tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ <clears throat> nínú alukur'an ọlọ́run ọba ni wà má qadarullaha haqqa qadrihi. abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú shaitan pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí jọ gbéyà kọlọ́run kó kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kúnlẹ̀ ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ni wà máa qadarullaha haqqa qadrihi ọlọ́run ọba ní àwọn ọmọnìyàn wọn ò mọ títóbi ọlọ́run ọba wọn ò gbé ọlọ́run ọba sáyè tó yẹ gbọ́ ọlọ́run ọba sí ayé wàmá azọmúlọ́hà wàmá azọmúlọ́hà hakọta ọ̀dhímì wọn kò gbọ́ ọlọ́run tóbi níbàámu bó ṣe yẹ tóbi wọn ò ààyè tí ọlọ́run ọba tora rẹ̀ sí ọba tó ga lọ́lọ́run ọlọ́run láwọn ọmọnìyàn pàápàá jùlọ àwọn kèfèrí ìlú mọ́kà àwọn Quraish ọlọ́run ọba ní wàmẹ́ kọ́dọ̀rúlọ́ akọ́kọ́ dèrè hẹ́ẹ́ ọlọ́run ọba ní wọ́n ò fi ọlọ́run sáàyè tó yẹ kán fọlọ́n sí wọn ò pàtàkì ọlọ́run bó ṣe yẹ kún ó pàtàkì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá fẹ́ túmọ̀ áyà yìí àwọn èèyàn ò ní akànkádìrì ọlọ́run ti kádàrà gbogbo nǹkan ó ṣe jẹ́ kì í ṣe túmọ̀ wà má kádàrò lẹ́ akànkádìrì ẹ ntọ́lọ́run bá ti kádàrà bí ó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn ay wàmẹ́ azọmùlọ́ha hakọ̀tà ọ̀dínì àwọn ọmọnìyàn wọn ò ṣe àpọ́nlé ìgbé títóbi fọ́lọ́hún bó ṣe yẹ ká gbọ́lọ̀ wọn bá tóbi tó a kò gbé tóbi tó bẹ́ẹ̀ ààyè tó yẹ ká fọ́lọ́hún sí nínú ẹ̀mí wa àfi síbẹ̀ bó ṣe yẹ ká ka ọlọ́run ọba kún sí àkákún bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wà máa kọ́dárù lọ àkọ́kọ́ dérí hì kí ni títọ́ ọlọ́run ọba fi sọ ọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní tí wọ́n ṣe ni pé wọ́n ń sọ wípé ọlọ́run kò sọ nǹkan kalẹ̀ fáànù bọ́lọ́hún ò sọ kùránì kankan kalẹ̀ èèyàn kankan ọlọ́hún ò sọ ìwé kankan kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jáde tó bá ọba ló oníṣẹ́ irọ́ ló ń ṣe fẹ́ sọ ìwé kalẹ̀ níbo òun fẹ́ gbà wọ́n ní rárá àwọn ò gba ọ̀rọ̀ yẹn gbọ́ wọ́n ní téèyàn kan bá jáde tọ́ba lánàbí ọlọ́run lòun ẹnirọ́ ló ń pa bẹ́ẹ̀ kan bá sọ wípé òjíṣẹ́ ọlọ́run lòun ẹ pé ló pùrọ́ ọlọ́run bá lọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n fojú kéré agbára ọlọ́run wọ́n fojú yẹpẹrẹ títóbi ọlọ́run wàmọ́ kọ́darú lọ́ọ̀ akọ́kọ́ dìrì hẹ́ẹ́. ìyẹn nìkan ìyẹn kọ́ ni àkọ́kọ́ àwọn àfonímọ̀ tẹ̀sẹ̀r ó ń bẹ nínú wọn wọ́n ní àyà yìí ó sọ̀kalẹ̀ nítorí àwọn Quraish àwọn ìran lárúbáwá tánàbì tó jáde nínú wọn àwọn kan ní àyà yìí nítorí wọn ló fi sọ̀ ó ń bẹ nínú àwọn àfọ́ onímọ̀ tefsir wọ́n láyà yìí sọ̀kalẹ̀ nítorí àwọn Yahudi ó ń bẹ nínú àwọn onímọ̀ tefsir wọ́n ní àyà yìí ó ṣẹ lérí gbogbo èèyàn tó bá ń ṣe iyèméjì lórí ìjà nàbí àwọn ànábì ọlọ́run ọlọ́run bá ní ẹnikẹ́ni tó bá ń ṣe iyèméjì wípé jọlọ́run lè rán èèyàn kan lójíṣẹ́ ìjọlọ ń lè bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ìjọlọ ń lè fi tíra àárín nìkan ọlọ́run lẹ́ni tó bá ń se ṣe méjì lérí ẹ̀ ẹni yẹn fojú kéré agbára ọlọ́run. wa ma qadarullah haqqa qadrihi ọlọ́run ọba ní wọn ò mọ títóbi ọlọ́run nígbà tí wọ́n lanu gbàgà tí wọ́n sọ pé. tí wọ́n ní ọlọ́run ọba. kò fi nǹkan kan ránṣẹ́ sábàrà kan bó ti wulẹ̀ kọ́ mọ́ bábara èèyàn kan bá lọ́lọ́wọ́n bá ránṣẹ́ sóhun irọ́ ló ń pa látara bẹ́ẹ̀ wọ́n pe gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá nírọ́ àbí kí wọ́n tiẹ̀ mọ́ lérò wípé ẹni tó bá jójìṣẹ́ ọlọ́run ó gbúdọ̀ jẹ́ pé òun ni ó lówó jù gbogbo ẹnikẹ́ni tó bá pera ẹ̀ lójìṣẹ́ ọlọ́run ó gbúdọ̀ yàtọ̀ séèyàn wọ́n fìgbà kan sọ wípé mali hadha rasul yakulu ta'ama wa yamshi fil aswaq suratul furqan wa qalu mali hadha rasul àwọn kèfèrí nílùú maka wọ́n sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní mali hadha rasul irú òjíṣẹ́ wo ni tiẹ̀ yakulu ta'am àmọ́ rí pé wọ́n náà ń jẹun báwa náà ṣe ń jẹun wàyámṣe fil aswak a sì máa ń rí ọ láàrin ọjà ìwọ náà wá máa ń ra nǹkan lọ́jà. wàkọ́lù màdìhádà rọ́ṣùn ìyàkúlù tọ́ám. wọ́n nírú òjíṣẹ́ wo ni tiẹ̀ ìyàkúlù tọ́ám arípò ń jẹun báwa náà ṣe ń jẹun. wàyámṣe fil aswak. a sì rí i pé ìwọ náà máa ń rìn wá sínú ọjà òwa máa ń ra nǹkan lọ́jà. lọ́wọ́. tó bá ṣe ọba ló jẹ́ ó yẹ kí mọ̀lẹ́kà kó máa tẹ̀lé ọ kiri ni tó o bá ti rìn kí mọ̀lẹ́kà kan ó máa gáìdì ẹ ká lè mọ̀ pọ́lọ̀ ránṣẹ́ kó lè jẹ́ pé mọ̀lẹ́kà yìí tó o bá ti wá ń sọ̀rọ̀ yóò jẹ́rìí o ní ọmọ bá ọ ṣèkìlọ̀ mo ń sọ yìí kó béèrè lọ́wọ́ mọ̀lẹ́kà ẹ mọ̀ pé ni bó ṣe yẹ kó àbí tó bá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ ó yẹ kí ibi tí wọ́n ti máa náwó ààyè ọlá kan kó wà kọ́lọ́n kó ṣe fún ọ kó mọ́ bá wa ná nínú owó tiwa àbí kó tiẹ̀ ṣe wípé ìwọ onímọ̀ bá wa jẹ àgbàdo tiwa irú ẹ̀kọ́ ló máa jẹ ọ̀gẹ̀dẹ̀ tiwa irú ẹ̀kọ́ ló máa jẹ ọgbà kan gbúdọ̀ wà lọ́tọ̀ tí gbogbo èèyàn mọ̀ sọ pé ọgbà àwọn ànábì ọlọ́run rèé tó yẹ pé oúnjẹ ẹbẹ̀ àtàlìjọ́nà ni ó ti mọ wù bẹ́ẹ̀ ẹ̀ẹ́n tó bá rí báyẹn àgbà kó jìṣẹ́ ọlọ́run ni ọ́. ọ̀pọ̀lọpọ̀ zalimuna in tattabi'una illa rajulan masrura. wọ́n bá wá sọ wípé tọ́ ẹni tó pera rẹ̀ ló jíṣẹ́ ọlọ́run yìí ẹ má dá lóhùn masrur ẹni tí wọ́n ti sadán sí ni àṣàṣì ló ń bẹ lára ẹ̀ lójọ́ máa pe rẹ̀ lójíṣẹ́ ọlọ àǹjẹ̀nú ti kó sí la ọlọ́run wá ń sọ fún wọn. ǹzọ́n kẹ́ ipá bọ́rọ̀ ló lẹ́kẹ̀ àmúfà. naam. bàbá yìí ló fọ́lá yẹ́sítẹ́tì ọ̀run ẹ̀sẹ̀bí ìlà. tabaraka lẹ́ni ṣá. ọlọ́run ọba wa ń fún wọn lẹ́sìn ọlọ́run ọba ní tító fún ọlọ́run tóun ọlọ́run ọba bá fẹ́ ní tí wọ́n ń sọ yẹn tóun bá fẹ́ ṣe é bẹ́ẹ̀. kọ́dà tí wọ́n ń sọ yẹn ó kéré lẹ́gbẹ̀ẹ́ ń tọ́lọ́ ń lè ṣe fúnra ànábì. àlìjánà èyí tó ju gbogbo yẹn lọ á sì fún ọ láyé mi. wọ́n jẹ́ alákàbọ̀ sóró rọ̀. inú ilé tó máa gbé ààfin tí ò sírú ẹ̀ rí òun la bá se fún ọ tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní bá a ṣe bẹ́ẹ̀ náà fún ọ wọn ò kúkú ní gbà ọlọ́run ọba mọ àwọn kèfèrí lẹ́ẹ̀fìmọ̀ rẹ lómìn tó bá ní àwọn àfáà gidi wà ní ẹ̀ bá fẹ́ gbọ́ wà sí ní ẹ̀ bá ń bọ̀ báyìí mọ́tò bí ogún ní ẹ̀ bá fẹ́ rà àfáà gidi in táwọn èèyàn mi ò fi mọ wọn nìyẹn kì í ṣe tuntun ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé ànábì náà bá a fa àṣẹ tó kọ́ ló pàtàkì aṣọ tó wọ̀ kọ́ ló pàtàkì ìgbà tí ń bọ̀ iye ọkọ̀ tó tò tẹ̀léra wọn kọ́ ló pàtàkì ló wí lisanu lifata nẹ́sẹ̀ fún wà nẹ́sẹ̀ fún fò àdòhó lisanu lifata nẹ́sẹ̀ fún wà nẹ́sẹ̀ fún fò àdòhó ولم يبق إلا سورة اللحم والدم سورة اللحم والدم ولم يبق إلا سورة اللحم والدم kìí ṣe béèyàn bá ṣe kàǹkà tó tábàléèyàn nǹkan méjì náà níjẹyàn nǹkan méjì níjẹyàn ahọ́n wa báyìí àti làákàyè in ti ń já wa náà nìyẹn in ti ń bẹ nínú ọpọlọ wa tí ahọ́n agbéjáde o jáde oní sọ̀rọ̀ ẹni tó jẹ́ kì í ṣaṣọ tó wọ̀. ولم يبق إلا صورة ẹni tó wá ṣẹ́kù sí wa lára tẹ́ bá ti mú méjèèjì yẹn kúrò ẹ̀jẹ̀ àtẹran ara lásán nìyókù ìyẹn fún ẹni tó bá jọ̀jọ̀gbọ́n ìta fi ń wọ́n yẹn nìyẹn kí ló wí nínú tó sọ ní ó ahọ́n rẹ ní ó júwe irú làákàyè tó ní. lisanu lifata nisfu wa nisfu fuadu walam yabqa illa suratul lahmi wa dami. eléyìí ló fà á tó jẹ́ pé àwọn kèfèrí wo táwọn ń wò wọ́n ń wo bọ́lá ṣe pọ̀ tó wọ́n ń wo bípò ṣe yẹ kó rí náà fi wá ń wò pé bẹ́ẹ̀ ó bá ti ẹ̀dá nínú ọlọ́run bẹ́ẹ̀ ó bá jójì sí ọlọ́run ìwọ máa mìíràn ọlọ́run ò lè rànwọ́ yín sẹ́ ìbá rí ọ o gbà míì tí ò rí nǹkan jẹ́ ti wá jójì ọlọ́run. látara àdé eléyìí òun lọ́lọ́wọ́n bá wá ní wà máa kọ́dárù la kọ́kọ́ dèrè hé. wọ́n máa kọ́dárù lọ́ha kọ́kọ́ dèrè hé. ọlọ́run náwọn wọ̀nyí wọn ò mọ̀ tí wọn ò mọ bọ́lọ̀ ń ṣe ń ṣiṣẹ́ ọlọ́run bá ró lówó kò ní ṣe lánàbí ọlọ́run olòṣì tí ò ṣe ọlọ́run. wọ́n ọba máa bí ṣe tó àwọn wọ̀nyí ò mọ ọlọ́run wọn ò mọ agbára ọlọ́run wọn ò mọ bọ́lọ́run ọba ṣe tó láti ibi kò sí nǹkan ọlọ́run ó sì mọ mú nǹkan jáde ń ilẹ̀ tá a ti ropó ti di aṣálẹ̀ nǹkan kan ò lè jáde ń bẹ ọlọ́run á sì tún nǹkan jáde ń bẹ. wa ma ti jákàn mú ná òun ò lè jẹ́ nǹkan kan mọ́ láyé ọlọ́run sọ di eni àpétì. wa ma qadarullaha haqqa qadrihi. ọlọ́run ló ma ṣe fún wọn wọn mọ ọlọ́run wa ma qadarullaha haqqa qadrihi wọn ò pè lọ́lọ́run wọn ò wọn ò mọ bí ṣe ṣiṣẹ́ báwọn ṣe ń ronú nẹ́rù pọ́lọ̀ ń ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ ọlọ́run ní wọ́n ń lanu wọn gbàgà wọ́n ń sọ wípé pé ọlọ́run ọba ò lè fi ṣẹ́ rán abara kan èèyàn lásánlásán ní ọ̀wà àjọjíṣẹ́ ọlọ́run kò lè rọrùn bẹ́ẹ̀. قل من أنزل الكتاب الذي جاء به موسى alukur'an tàwárí alukur'an nínú àwọn tí ń bẹ nínú alukur'an tó fi tayọ gbogbo òwe pátápátá alukur'an yóò kọ́ tibuli okul kur'an ni máa ń bá ọpọlọ èèyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀fi ráwọn èèyàn mí lé ní ẹlòmí lè sọ pé òun ka Qur'an láti ilẹ̀ dópin òun sì gba Islam tí ó gbé bó bá ti ń kà yóò máa bá ọpọlọ ẹ sọ̀rọ̀ tí wọn náà ó sì mọ̀ wípé ọ̀rọ̀ tí Qur'an ń sọ yẹn ó tayọ kéèyàn ní òrí bẹ́ẹ̀ ìgbà anabi ibrahim àwọn yahudi wọ́n ní yahudi ni ibrahim àwọn nasọ́rọ́ wọ́n ní anabi ibrahim wọ́n ní nasọ́rọ́ ni ọlọ́wọ́n bá wá ń sọ fún ọ̀nà al-qur'an ọlọ́wọ́n bá ní ma kana ibrahim yahudiyan wala nasraniyan ọlọ́wọ́n bá ní anabi ibrahim kìí ṣe yahudi kìí sì ṣe nàṣọ́rọ́ níbi ọwọ́ kẹyìn ọlọ́run wá ní wàmọ́ unzilatit tawratu wal injilu illa min ba'dihi afala taqilun ọlọ́run bá lẹ́yìn tẹ́ pé anabi ibrahim tẹ́ ní júù ni ẹ̀yin tẹ́ ní christian lànàbí ibrahim ọlọ́run wá pè làákàyè wọn padà ọlọ́run ọba lo historical facts láti fi gbé wọn lẹ́nu sọ́hùn ọlọ́run ní ṣe bí ìwé ta fún Musa àti ìwé ta fánàbí Ìsá ṣebí lẹ́yìn ìgbà tí Ibrahim ti lọ tán látó sọ ìwé yẹn kalẹ̀ bí kẹ́nìkan sọ wípé awolowo PDP ní abẹ́gbọ́ kẹ́nìkan ní awolowo yẹn ó ní ṣáàmà bí ó ti PDP ah, ẹnìgbà ìgbà wo ti kú ìgbà náà PDP ẹ wo bí ti Quran ní ẹ fi wọ́n lẹ̀ ẹbí wọn nígbà tẹ ẹ ní Júù Ibrahim tẹ ẹ ní Christian Ibrahim yìí ságan tẹ Ibrahim ti lọ dé ni Ibrahim ó ṣe wá máa jẹ́ ọmọlẹ́yìn Musa bóun ni ó ṣe máa jẹ́ ọmọlẹ́yìn Isa ẹ wo bọ́lọ́hún ṣe bá làákàyè wọn irú náà bá lò ń bí Yahudi náà ń sọ ọba ọlọ́run ọba ní kú irẹ́ ànábì sọ fún wọn. ọlọ́run ní ọ̀dà náà ẹni gbàgbọ́ nínú ìwé tí ń bẹ lọ́wọ́ Musa ta ló fi ìwé ránṣẹ́ sí Musa àbí Musa yìí ẹgbà yẹn gbọ́ tọ́ba dìbì tànẹ́bì Musa ọlọ́run ọba ní kú eré ànábì bí wọ́n léèrè ọlọ́run ọba nírẹ̀ ànábì bí wọ́n léèrè ó da ìwé èyí tí ń bẹ lọ́wọ́ Musa èyí tá a fi ránṣẹ́ sí Musa tá a lẹ́ni tó sọ ọ́ kalẹ̀ ṣé kìí ṣèyàn ni Musa. àlẹ́ ìjà àbí Musa ló ìwé tó ń bẹ lọ́wọ́ Musa àṣẹ ní mọ́lẹ̀ àṣìṣe ní mọ̀nà fáwọn èèyàn kí ló fà á tá a tún fi sọ̀wé mi kalẹ̀ lẹ́yìn àtàwọ́ra ṣebígbà tẹ ẹ tàwọ́rẹ́ta ẹ di ìwé èyí tó bá wù wá lò ń bẹ̀ èyí tí ò bá wù wá tẹ̀ mọ́lẹ̀ ìgbà wọn bá rí bẹ́ẹ̀ lójú ó fìwé mi ránṣẹ́ ọlọ́run ọba ní tẹ́jì alúnà okọ́rọ̀ tíìs kìrìtọ́s exercise book torí pé ẹ ti sọ ìwé tààfihàn musa sí yín ẹ sọ di kọ̀rọ̀ tíìs ẹ sọ di awẹ́ ìwé èyí tó pé èyí tá a bá fẹ́ kà ń bẹ̀ láálò èyí tá a bá lò à ní sọ̀rọ̀ lọ́bẹ̀. tẹ́jì alúnà okọ́rọ̀ tíìs ọlọ́wọ́n bá ní ẹ ti sọ àtàwọ́rá ẹ ti sọ di kọ̀rọ̀tì ẹ sọ di ìwé exercise book lásán èyí tó bá fẹ́ lò lẹ́mù ń bẹ̀ èyí tó bá wù yín ẹ yí padà. èyí tẹ́ ẹ bá fẹ́ lò tó bá bá yín lára mu ẹ sọ ọ́ síta èyí tó bá bá yín wí ẹ dọ̀wọ́ bò mọ́lẹ̀ èyí ló wá pọ̀ nínú tí ń bẹ lọ́wọ́ yín. wàhálà mi tún máa lọ́ta lẹ́hùn ọlọ́wọ́n bá ní ṣe bẹ́yìn Yahudi kò sí ń tẹ mọ̀ tẹ́lẹ̀ rárá nígbàtà gbé Musa dìde àwa ni kí Musa wá kọ́ yín ní ń tẹ́ mọ̀ yín tí baba ńlá baba yín ò mọ̀ òun la ní kí Musa wá kọ́ yín ọlọ́wọ́n bá nìrẹ́ ànábì sọ fún wọn tí wọn ò bá mẹ́sìn tí wọn ò bá mẹ́sìn ta lẹni tó sọ àwọn òwe yìí kalẹ̀ ìrẹ́ ànábì sọ fún wọn pọ́lọ́wọ́n ọba ló sọ àtàwọ́rọ́ kalẹ̀ fún ọlọ́nira ànábì pa wọ́n tì pa wọ́n tì dharihum ayé òtúrókòhùn fi wọ́n lẹ̀ fi khawdihim yal'abun fi wọ́n lẹ̀ níbi ìmúrara wọn lórí irọ́ yal'abun wọ́n ń mú múrara kéèyàn ó máa fọ̀rọ̀ lọ́wọ́n ọba ṣeré eré ẹ̀sìn wọn eré ni wọ́n ti sọ ẹ̀sìn wọ́n ti sọ di nǹkan eré nítorí pé kí náà ń pè léré eré ni nǹkan tí ò lófin bó bá ṣe wu ni làá ṣe rí ẹni bó bá wọ olólófin pẹ̀ sí é bó bá sì wọ olólókúta lọ́mọ fi sí é bó bá wọ olè ní tiẹ̀ ó fi mọ ilé ẹyẹ tó bá wọ olè da tiẹ̀ sórí. So gbogbo tí ò bá ti lófin eré ni ẹ̀sìn Islam òfin dè wá ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe ẹ gbúdọ̀ ṣe báyìí ó ń bẹ nínú Islam lófin jẹ́sìn ṣùgbọ́n gbogbo èyí tó ṣẹ́kù eré ni àwọn míì ijó ni àwọn míì ẹkún ni àwọn míì dojúbolẹ̀ àwọn míì nàró ni àwọn míì ọkùnrin àtobìnrin kájọ dúra àwọn mú lọ́wọ́ kájọ máa ṣe bí ọkùnrin àtobìnrin nítorí pé eré ni kò sófin kankan tó sọ pé báyìí ló ṣe yẹ kó rí. ọlọ́nira ànábì pa wọ́n tì sáàyè wọn fi kán máa ṣe eré eré eré ni tí wọ́n ń ṣe yẹn ọlọ́run ọ̀ká sẹ́sìn lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run. àwọn Yahudi ìgbà tí ọlọ́run gbé anabi musa dìde nínú wọn ọlọ́run fún anabi musa ní àtàwọ́rá àtàwọ́rá lọ́lọ́run ọba fún musa musa ń ké fún wọn àwọn yahudi àwọn náà kọ lọ́dọ̀ musa wọn mọ àtàwọ́rá ó yé wọn ṣùgbọ́n gbà tó yá àwọn tó há àtàwọ́rá sórí wọ́n ń tán lórílẹ̀ wọ́n ń kú àwọn mi ò mọ́ọ́mọ́ ó wá di àsìkò kan ẹnìkan ṣoṣo tó wá máa taora láti bẹ̀rẹ̀ dópin lórí kò sí mọ́ àfẹnìkan ṣoṣo òun náà ni Uzair Uzairu onìkan ló máa taora àwọn Yahudi wọ́n bá wá ní ajẹ́ pé Uzairu yìí ọmọ Ọlọ́run ni torí pé kò sẹ́nì tó mọ àtaora mọ́ ìdí nìyẹn ọ̀nà kan nìyẹn tàbí pé lọ́mọ ọlọ́run ọ̀nà kejì ó náà ni wípé uzair ó ń rìnrìn àjò lọ níjọ́ kan ó dénú ìletò kan nígbà tó kọjá àwọn èèyàn pọ̀ ọjà kún gbogbo ẹ̀ ó ń wú sọ̀mùsọ̀mù ìgbà tí wọ́n ń padà bọ̀ ó rí i pé gbogbo ìlú yẹn ti parẹ́ gbogbo èèyàn bẹ́ẹ̀ ti kú kò séèyàn kan bẹ̀ mọ́ ó wá ń wò títí wípé mo ráwọn èèyàn ń bí ngbà tí mo ń lọ ọlọ́run sì ní tó ń bá pààyàn ó jiyàn dìde báwo ni ọlọ́run ó ṣe tún jí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wà ń bì bóò lọ́lọ́run ọba ó ṣe tún jí wọn dìde báyìí ọlọ́run ọba ní ọkọ̀ lẹ́dí marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ọlọ́run ọba ní àpéjúwe ó dà gẹ́gẹ́ bí Uzair èyí tó kọjá ní abúlé kọ̀ọ̀kan wọ̀yàkà wíyàtúnà aláhùrù ṣìhá abúlé kò ìletò yẹn gbogbo ẹ̀yẹn ń bẹnu Suratul Baqara ìletò náà ó ti ó ti ó ti ó ti ó ti dahoro. Suratul Baqara àyà wo nìyẹn àyà two à ń sì ń padà sínú èyí tá à ń tú afẹ́fi jẹ́rìí torí pé alukur'an yufassiru alukur'an alukur'an máa ń tú kur'an ni bẹ́ẹ̀ yóò bá ti gbé bẹ́ẹ̀ èyàn ó sì tú ọlọ́run sọ̀rọ̀ àwọn Yahudi ibi tá a ti lọ ni wípé zari um fi ìkan oge yẹ́la ọlọ́run ní ìrẹ́ ànẹ́bì fáwọn Yahudi eré ni wọ́n ń ṣe wọn ò ṣẹ̀sìn mọ́ àwa fẹ́ lọ ìgbàwo lẹ̀sìn dèrè mọ́ wọn lọ́wọ́ ṣé bó ṣe rí nípìnlẹ̀ nìyẹn kò rí bẹ́ẹ̀ ìgbà tí Uzair ó ń lọ níletò kan aw kalladhi marra ala qaryatun khawiyatun ala urushiha inú ìlú yẹn ti wá dahoro. qala Uzairu wa sọ wípé ah, báwo ìjọ ọlọ́run ọba ọba alágbára mà ní só tún lè sọ gbogbo àwọn èèyàn tó ti kú bí só tún lè sọ wọ́n dà láàyè báyìí. bó ṣe sọ̀rọ̀ yẹn tán ọlọ́run bá sì ní kóun náà kú ọba kú síbẹ̀ ọlọ́run wá ní kó kú fódìdí ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún yẹn thumma ba'athahu ọlọ́run bá tún wá jì dìde padà ọlọ́run bá ní káwọn kan bí léèrè nínú ẹ̀mí ẹ̀ kì í jẹ́ gbàdé kankan dúró tì ọlọ́run sọ sínú ẹ̀mí ẹ̀ pé kamla bista ọjọ́ mélòó ló ti lò níbi tó wà é. ọ̀rẹ́ lábí tó yá mẹ́ta ò bá bọ́yá omi. àwọn oníṣẹ́ ìbánu kò tí ì tọ́jọ́ kan náà ẹnu àná náà mo débi ọlọ́run ọba ní ẹ sọ fún ó ti lò ọgọ́rùn ọdún ká tó jí ọ dìde níbi tó wà yìí ọlọ́run ọba ní tó fi mà pé ti lò tó pẹ́ níbi wo kẹ́tẹ́kẹ́tẹ́ tó tó gùn débi wo oúnjẹ tó gbé débi ṣé bó ṣe rí nígbà tó gùn rèé gbà tó ní owó kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ọba ní afẹ́ fìwọ sàmì fáyé ni tọ́lọ́run bá sì fi nǹkan kan sàmì yàdí bí i kẹsí yẹdílù bí i bọ́lọ́run bá fi nǹkan sàmì àwọn tí ó mọ̀nà yóò mọ̀nà látàrẹ̀ àwọn tí ó sọnù kankun wọn ó sọnù látàrẹ̀ ọlọ́run ọba fi Ìsá ọmọ Mariam ọ̀nà tó gbà wáyé ọlọ́run fi sàmì ní ẹni tó mọ̀ náà tara ẹ̀ mọ̀nà ẹni tó sì sọnù àwọn tó sọnù wọ́n sọnù látara ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Uzairu lọ́dọ̀ àwọn Yahudi ọlọ́run ní a fi ọ́ sàmì a fi ọ́ sàmì fáyé ni. wàá bọ̀ ilé láì bọ́ mi kẹ́lẹ́ fẹ́ràn ọlọ́run ọba wá jẹ́ kí uzair kó rí ràkúnmí tó gùn débẹ̀ ràkúnmí ti wá di eegun eegun ràkúnmí nìkan tó ti kù kẹ́kẹ́ ó wá ń yà á lẹ́nu wípé díẹ̀díẹ̀ ó wá ń yà á lẹ́nu wípé ah tó bá jẹ́ wípé àná ni mo débi lóòótọ́ ràkúnmí mi ò yẹ kó rí báyìí ọlọ́run bá wá ní ọyá túmọ̀ wo ràkúnmí yẹn. wọ́n ń sórí lẹ́lẹ́ bọ́ọ̀lì kan ìbánu ṣe sùn. eegun yẹn ọlọ́run bá wá ń gbé yẹn dìde ẹsẹ̀ wa ń so mọ́ra wọn ṣe é mọ̀ gbogbo ara wa ìjọ́ǹtì ni níbi tí jọ́ǹtì ti ibi pátákó ràkúnmí wà ó sáré wá èyí tó tẹ̀lé ó so ma wá ń so mọ́ra wọn ọlọ́run ní máa wò. awọ o ń fi ẹran ó fi ń bo egun rakumi egun kẹtẹkẹtẹ yẹn ọlọ ní ọzọ iru máa wò ó. pàlámà bàbá ìyànà làwọn. ìgbà tọrọ fojú hàn náà wá rí wípé àṣẹ ń sọ níjọ́ kínní àná lọ́jọ́ òun orí nítorí pé ǹjọ́ tún lè tó bá ti kú dìde ọ̀dà ìwọ gan láti experiment. ìwọ gan lọ́wọ́ á kú á wàá títí ẹ ọba yí ọ ṣèbó orí ti kẹ́tẹ́kẹ́tẹ́ yìí bá a ṣe gbé dìde. qala a'lamu anna Allaha ala kulli shay'in qadir. òṣèré wa ni a mo ti wá mọ̀ ó ti yé mi báyìí pé kò sí ní tọ́lọ́hún ò lè ṣe ṣe é mọ̀ pé òun mọ̀ bọ́lọ́ ń ṣe tó bá wọn ọlọ́ni wa ma qadarullaha haqqa qadrihi. wa ma qadarullaha haqqa qadrihi ọlọ́run láwọn èèyàn wọ̀nyí wọn ò mọ ọlọ́run ò mọ bọ́lọ́run ọba ṣe tó kí ni ò lè ṣe látara bẹ́ẹ̀ ẹ wá mọ̀ wípé uzair ìgbà tó máa tọ́lọ̀ jí padà yẹn gbogbo àwọn generation rẹ̀ ó ti lọ gbogbo àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ tí wọ́n jọ lògbà gbogbo wọn ti kú ọgọ́rùn ọdún òun ò dàgbà sí ó bá dìde ó bá tún kọrí lé nígbà tó délé ẹ̀yin lágbájá ń kọ́ ah àwọn tẹ́ ń béèrè àwọn bàbá ńlá bàbá bàbá wa ni wọ́n ah ọ̀rẹ́ mi ni ah ibò ni ti ń ṣe jẹ́ ọba dúró ọba bẹ̀rẹ̀ sí ní kà á táwọ́rá lórí gbogbo ẹ̀ kò wá sẹ́nì kankan mọ́ nínú àwọn Yahudi tán mọ́ àtáwọ́rá kò sẹ́ni tó mọ̀ ọ́ mọ́ wọ́n bá ní ìwọ àmì ọlọ́run ní ọkọ́ gbà àyè sàmì ọlọ́run lásán ọmọ ọlọ́run náà ni ọ وقالت اليهود عزير بن الله وقالت اليهود عزير بن الله ọlọ́run ọba nídìí ní táwọn yahudi tí wọ́n fi ń pe uzeiru lọ́mọ ọlọ́run yẹn bẹ ní sọ́tò taoba àwọn christians àwọn náà ń pe anábìyẹn ẹ̀yìn sá wọ́n lọ́mọ ọlọ́run lòun náà ala ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó jáde tó jábọ́ lẹ́nu wọn ni kéèyàn má kọ́rọ̀ má níwọ̀n kọ́kàn má jábọ́ yẹn pé àánú àṣà táwọn yẹn tún máa ń dáni pé ẹwù kílódé tó lè jábọ́ yìí ṣe mọ̀ ó nítumọ̀ téèyàn bá ń sọ̀rọ̀ gidi wọn yìí sọ pé èèyàn ń jábọ́ abẹ́ẹ̀kọ́ so ọ̀rọ̀ gidi èyí sàdédé jábọ́ èèyàn máa ń ronú sí ni kéèyàn tó sọ. ọlọ́ni dálé kankan olóhùn bí afúwà ẹ̀hìn ọ̀rọ̀ tó ń jábọ́ lásán láti ẹnu lọ̀rọ̀ yẹn. ọlọ́wọ́n bá lọ́rọ̀ wọn kò yàtọ̀ sọ́rọ̀ àwọn rí tí wọ́n pe Ṣàngó náà tán lọ́lọ́run ni kò yàtọ̀ síra wọn. ọlọ́run ní ibi dandan ọlọ́run kó mọ̀ bá gbogbo àwọn tó ń dá mọ́ níbi tá a ti lọ òun náà ni pé àwọn Yahudi wọ́n sọ ẹ̀sìn wọn dèrè ìgbà tí Uzairu tún lọ tán kò sẹ́ni kankan àwọn Yahudi wá ní ó dá tá a máa ṣe àtàwọ́rá ìwọ̀nba èyí tá a rí ń bẹ̀ ẹja máa ṣe ṣẹ́ríwù rẹ̀ kan wọ́n wá ń kọ́ tán bá ti ẹyọ wọ́n mọ̀ ṣàlàyé ẹ̀ èyí tán ṣàlàyé yẹn náà wá ń pè ní Talmud talmud yẹn òun wá pín sọ́nà méjì talmud yẹn méjì ni wọ́n ń pè kan ní talmud babylon wọ́n ń pè kan ní talmud orshalim jerusalem méjèèjì yẹn náà wá papọ̀ olóńgbẹ lọ́wọ́ àwọn yahudi dè ní ẹni tí yahudi dè ní àwọn jew ẹni tí wọ́n ń kà nìyẹn kò sí àtàwọ́ra lọ́wọ́ wọn mọ́ ọlọ́ọ̀nì rẹ̀ sáwọn yẹn lọ́wọ́ mọ́ bá ṣe fanfa. ذرئ في خوضه يلعبون ثم ذرهم في خوضه يلعبون ọlọ́run rẹ̀ ànábì ó jẹ́ pa wọ́n tì sínú eré tí wọ́n mú mọ́ ara sí torí pé tí wọ́n ṣe kì í lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run eré ni ẹni ẹja wò béèyàn bá fẹ́ kírun mọ́sálásí kì ṣeré là ń ṣe ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ tó bá bá sá tó bá bá jàn mọ́ àṣírí ò lè tètè tú ṣùgbọ́n báraka méjì níbi ìrun àlàásírì ìmáàmù bá sálámà nígbàtí mẹ́rin pé sẹ́mọ̀kẹ́tì ẹ̀ ò tí pé ibi àṣírí ó ti túnú ẹ̀rì pé yóò bàbá sálámà àkọ́kọ́ ọjọ́ tó kọ́ wá mọ́sálásí nu ṣùgbọ́n tó bá yẹ pé táwọn abala ti bí ni ó ní ìkéyàn ọ̀sẹ̀ kọ́ mọ́ sí ijó gbọ́ bá ti ń gbọ́wọ́ gẹ́gẹ́ ìjó náà ó yá náà eré ni èèyàn kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ ni tí ò létò eré ni tí eré ni jàmá ọba bá jàmá èyí bá òkè èyí tó fòyàn ó padà ọwọ́ apẹ́ ò tó dé àwọn ẹjọ́ wákàtí kan lọ bó o lo ṣe fẹ́ ṣe kọ̀dọ́ wù bó o lo ṣe san ìjóun àbátẹ̀wọ́ wákàtí méjì ló ti lọ mélòó ni sóò ka yí ẹ̀ tó jẹ́ pé wọ́n náà ó san eré ni. àfi bí ìgbà téèyàn ń fi ikú òkú wẹ́láyìn kò jọra wọn ọlọ́run ọba yọ́nú sẹ́sìn Islam ó gbé kalẹ̀ ó létò ó ní májẹ̀mú olófin ló fi jẹ́ pé ẹni tí ó jẹ́ mùsùlùmí gbogbo nǹkan ló létò báwa mùsùlùmí ṣe wà yìí àsìkò tá a sùn ọlọ́run ló sọ fún wa àsìkò tá a jí ọlọ́run ló sọ fún wa Islam ó mójútó wa débẹ̀ jẹ̀mọ́ èèyàn ò lè pọ̀ ń jẹ́ mùsùlùmí kéèyàn ó sùn láago méje ẹnu mi ìfẹ́ mo fẹ́ tè lọ́sùn ó kì í ṣàìtàn náà gbogbo kómìdè kómì jẹ̀mọ́ bó ti wá wù kó wọn máa kùn yàn tó bí yàn ò bá ti kì í ṣàìtàn oorun yìí kódà oorun kò ní lè sùn ẹsáàtì kì í ṣe ẹ wá máa wo wá téèyàn bá ti wá kí ṣáìtì ara èèyàn sì balẹ̀ abẹ́ ẹ̀kọ́ jẹ̀ mọ́ téèyàn bá ti kí ṣáìtì ara èèyàn ó sì balẹ̀ pé tó oorun wá tó sùn báyìí bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ láàárọ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀yàn bá ní á ah, ẹjọ́ kan mo fẹ́ wẹ́ nìkan lọ lé kìí ṣe mùsùlùmí nìkan ní ẹlọ́ ọmọdé à kò tí ì lè jí báyìí wọ́n ní kìí ṣe mùsùlùmí ni mo ní bẹ́ẹ̀ ni olóòótọ́ ah, ni ṣùgbọ́n mùsùlùmí jàmáà kéèyàn bá wá mùsùlùmí lọ lé láago mẹ́fà láago márùn ààbọ̀ mùsùlùmí ó ti jí kò síbẹ̀ yẹn ó ní kásùn bá ní ṣùgbọ́n ẹlòmí jàmáà tó bá lọ já sọ́wọ́ wíkẹ́ndì jàmáà aago mẹ́jọ gan dádì ò ti jí ah, kí ló ṣe wọ́n <laughs> nǹkan kò ṣe nítorí pé kò sí nǹkan kan kò sí gbèdéke kan kò sófin àwa mùsùlùmí bá a bá bímọ n tá a ṣe ẹ̀sìn sọ bá a bá jáde láyé n tí wọ́n la ilaha illallah amadúpẹ́ lọ́dọ̀ ọlọ́run níjọ́ tẹ̀mí bá jáde lára níjọ́ lèyàn tó wá mọ̀ mọ̀ Islam ẹnìkan ó jáde láyé kìí ṣe mùsùlùmí àwọn òsì mọ̀ ìmúra wíwẹ̀ kíkírun sí lára nǹkan kan làwọn á gbé lọ bẹ̀ nígbà wá ń ṣe gbé ẹnìkan wá sẹ́wọ́ sọ pé ah, wọ́n yìí ṣe ẹlẹ́sìn Islam o ah, gbogbo wa máa wọ kí làwọn afẹ́ máa ṣe báyìí bẹ́ẹ̀ kàn rọ̀ dà kò sí bẹ́ẹ̀ <laughs> kàn rọ̀ dà kò sí pé njẹ́ ọmọ gbọ́ pé àṣewọ̀n ewé ẹ̀wọ̀n lásọ bíi tó tún ṣe káfà ní tí wọ́n dọ̀ aṣọ funfun gbó wọ́n kàn kékeré bọ̀ nímú kàn rọ̀ dànù kòtò ọ̀rọ̀ yẹ̀ pẹ̀lú kálukú wá sí parẹ́ ah islam mọ̀ da pọ̀ wọ́n ó tún wẹ̀ wọ́n ó faṣọ sí lára á tún kírun sí lára wọ́n gbogbo yẹn ní ó tún fẹ́ fọwọ́ kàn án wọ́n tún gbé e sínú sàárè wọ́n tún rọ́ ìpẹ̀ bó islam dá sí tá a bá tún jáde láyé ogun tá a tún fi lẹ̀ islam ní ẹ ma fọwọ́ kàn òun lòun ó pin islam kíyèsí wa ńgbà tá à ń bẹ láyé gbàtà àtúnṣe láyé mọ́ islam kíyèsí wa ẹ wá ń mú èyíkéyìí nínú ẹ̀sìn tó nírú ẹ̀ ẹ mú wá ọlọ́mọdé ara padà sí aburú ọlọ́run ọba ní fadari thumma dari'uhum fi khawdihim yal'abun ọlọ́run rẹ̀ ànábì sájọ ẹ̀ jọ̀wọ́ wọn lẹ̀ tí wọ́n máa ṣe eré ni wọ́n ń ṣe láàyè kan nu Qur'an ọlọ́ni ẹ̀yin mùsùlùmí ẹ bí àwọn ènìyàn kan tí wọ́n ti mú ẹ̀sìn wọn ti wù kó wá náà ní kálukú ń ṣe tiwọn kò gbogbo ẹ̀ náà ló wọlé kò sí wípé ti ń bẹ nínú ìwé wa kò sí tó ti ń bẹ nínú ìwé ni kò yẹ ká rí prophetess ìgbà tọkùnrin bá wá kúnlẹ̀ sábẹ́ yẹ̀rí obìnrin lágolú ọmọ rẹ̀ yìí tó ń sákìní wọn lórí ah, tó wà pé mọ́mí ah. inú òwe tó gbé lọ́wọ́ yẹn gan só láṣẹ àti darí ìjọ nígbà wọn bá ti wá ṣẹ́ só tó ti dìyà jẹ́ kan tó ti pẹ́ òun náà lọ́ba ló ń dájọ́ lẹ̀ ṣùgbọ́n kò sí sí ẹ̀rí ṣẹ́rí ẹ̀wọ́ lẹ̀rí kò nídìí ẹ̀rí kankan gbogbo bó bá ṣe gbà náà ni kó ń kálukú ọmọ ṣe ṣùgbọ́n ní Islam bọ̀ bá ṣe bá kan àwọn èèyàn òbí ọ pé ah, èyí tẹ́ ṣe bídíà ni o nítorí pẹ́sìn Islam kì í ṣe eré ó lófin ó nílànà ó ní májẹ̀mú tọ́lọ̀ wọn bá gbélé lérí. ẹ̀hẹ́. ọlọ́run ọba ní bí ò báyé wọn bí tọwọ́ wọn bá ti dojúrú wàhádà kìtàbùn ká máa bọ̀ níbi ìwé yìí ta fún ọ tí ṣe Qur'an ọlọ́run ọba ní àní Qur'an ẹsẹ́ ìwé kan ní anzalina àwọn ọlọ́run sọ kalẹ̀ mubarakun asọ́kalẹ̀ àṣìṣe níwẹ̀ oníbùkún tí ọwọ́ ọ̀dọ̀ tí o ní kan láéláé. alukùránì yìí ló ń jẹ́rìí sí àwọn ìwé tó ti ṣáájú èyí tó bá jòdòdó nínú ìwé tó ṣáájú ó ń bẹ nínú kùránì ntọ́ bá jẹ́ òótọ́ nínú ọwọ́ wọn kùránì ló sọ èyí tẹ́ ẹ̀ bá ti bá nu kùránì tó bá wà lọ́wọ́ wọn ẹ gbà pé òfútùfẹ́ ti ọ̀rọ̀ ni bí kùránì bá sọ̀tàn tí ìwé ọwọ́ wọn bá sọ̀tàn tí tọwọ́ wọn bá yàtọ̀ sí ti kùránì ti kùránì ni ẹ lò torí pé kùránì òun ló wá jẹ́ ìwé èyí tó òun ló ń jẹ́rìí sí tó ti ṣáájú èyí tó dá ń bẹ̀ yóò sọ èyí tó bá jẹ́ irọ́ yóò ní kò sí ń bẹ̀ kùránì lọ́lọ́run ọba fi ṣe yẹn kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ká tó lọ bẹ̀ àwọn èèyàn máa béèrè pé ẹ̀ ngbe ẹ n ń pe kuraani kùránì yín rí o ó rí báyìí ṣé ó jábọ́ ni ṣe báwọn èèyàn náà ni wọ́n kọ ọpọlọpọ mùsùlùmí yìí lè mọ ìsìn sọ̀rọ̀ yẹn bóun náà ṣe kó jọ ọ̀nà tí fi jẹ́ kíkó jọ ó tayọ kéèyàn wá sọ wípé àṣìṣe kan wà ń ọlọ́run ọba yóò rán mọ́lákù wa Muhammad sallallahu alaihi wa sallam. tí mọ́lákù Jibril tó bá ti ń sọ ọ́ fà nábì ànábì ó máa ha sórí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló sọnù Qur'an ọlọ́run ọba ní inna alayna jam'ahu wa Qur'ana fa idha qara'nahu fattabi' Qur'ana thumma inna alayna bayana yóò máa yí ọ ní ìwọ máa gbọ́ sanukuru kafalẹ́ tansa á máa ké fún ọ ní òtún gbàgbé mọ́láyé anabi ó sì mọ nǹkan kọ tó bá ti ń gbọ́ báyìí wọ́n máa sọ àyà yẹn kalẹ̀ anabi ó máa gbọ́ ìṣesí anabi ó wá yí padà ìyàwó Aisha ó ní tá anabi bá ń bẹ lórí ràkúnmí bí ràkúnmí ṣe tó yẹn anabi ó wúwo débi pé ràkúnmí ó sì wálẹ̀ tó ń gba Quran tó bá nínú òtútù nínú ọyẹ́ anabi ó máa làágùn torí pé ó ń gba revelation anabi wá gbà bẹ́ẹ̀ fún odidi ọdún mẹ́tàlélógún kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ síyàn for the twenty three years kuraani yẹn la wá sọ di nkéré ẹ wọ̀ náà tánà fi gbà inna sanulki alayka qawlan faqih ọlọ́wọ́n bá ní ẹrù tó wúwo la fẹ́ gbé fún ọ tánà bí ti wá tọ́ ti wá bẹ́ẹ̀ tí malaku Jibril bá ti lọ tán ànábi ó wá pé katabatul wahyi àwọn tí wọ́n máa ń kọ sílẹ̀ ànábi ó ní ọ̀ya wọ́n ti sọ fún mi báyìí ẹ̀ máa kọ́ wọn wà máa kọ sílẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ Muawiya ibn Abi Sufyan ó ń bẹ nínú wọn wọn kọ sílẹ̀ ṣùgbọ́n nígbà náà wọn ò gbára lé kíkọ sílẹ̀ orí ni kùránì ń wà gbogbo àwọn sàbí wọn ń ha sórí ni tán bá fẹ́ kọ kí ni pépà wo ni wọ́n rí tí wọ́n fi kọ wọ̀wọ́ kíní ọ̀pẹ igi ọ̀pẹ wọ́n wàá fa àwọn dán wọn akọ̀ mí síbẹ̀ èmi awọ ẹran wọn afa wọn akọ síbẹ̀ èmi egun pópó ń tan ràkúnmí àbí màálù èyí tí máa bẹ tí máa fi pẹ̀pẹ̀ báyìí egun wọn ó kó jọ wọn akọ síbẹ̀ bí wọ́n ṣe kọ́ lójú ayé ànábì nìyẹn ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ sílẹ̀ yẹn ó ń bẹ lágbárí gbogbo wọn wọn ò gbára lé tí wọ́n kọ́ nìkan ìyẹn lọ bẹ́ẹ̀ tánà bìbí jáde láyé bó ṣe wà nìyẹn. ìgbà tó dàsùkò àfàwà Abubakar radiyallahu anhu Umar ọmọ Khattab ọlọ́ọ̀bá àfàwà Abubakar onírẹ̀ Abubakar mo nímọ̀ràn kan tí mo fẹ́ fún ọ ànábì ò sí láyé mọ́ àmọ́ ogun tó wáyé ogun rídà àti ogun rídà tó wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán há kùránù sórí ló kú lójú ogun náà Umar wa nírẹ̀ Abubakar agbọ́dọ̀ kó kínní ìjọ torí pé tí gbogbo àwọn tó bá kínní ìbá kú tán yóò lọ àfa Abubakar ní pé intanẹ́bì ò ṣe èmi ò ní ṣe tó wáyé pé ká kójọ tó bá dáa ni ànábì ò bá kójọ lójú ayé ẹ̀ intanẹ́bì ò bá ti ṣe èmi ò ní ṣe ẹwà Abubakar umaru bá kó wájú ẹ̀ ó tún yá umaru tún lọ bá pé ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ ń eléyìí ọ̀tà kò torí pànẹ́bì náà kọ́ wọn ọ̀kan kọ́ sójú kan ni wọ́n kọ́ táwa bá papọ̀ irú èyí tí ń bẹ nínú eh, ìtàn ẹran tí ń bẹ nínú gbá tí ń bẹ nínú àwọn táwa bá papọ̀ sójú ìwé kan ńkọ́ abakiri ni ọ̀dà ọba pe gbogbo àwọn sàábé tó kù wọn ní ntọ́ ntọ́ sọ yóò dà abakiri bá ní ọ̀yà ẹ̀ wá máa kọ́ ọ̀nà wo náà fi wá kọ́ wọn ò gbára lé in ti ń bẹ nínú àwọn ewé èyí ti ń bẹ nínú pátákó èyí ti ń bẹ nínú awọ wọn wà ní ọyá ìwọ ká tó bá ti ká ẹwùn tán kọ sílẹ̀ sódọ́gba tó bá ti dọ́gba ọyọ ẹ̀kọ́ sílẹ̀ ìwọ ká sódọ́gba ìgbà tí wọ́n wá ń ṣe é lọ ọba dásìkò kan wọ́n bá wá ìwé kan tì bóyá náà ti jẹ́ ẹwùn nǹkan ẹwùn tí wọ́n rún sọ ah bó láṣẹ wá ṣe ní ìṣọ́yá lójú ẹsẹ̀ làwọn èèyàn ń dà á lẹ́nu ọpọlọ pé ah bó ṣe rí bó ṣe rí bó ṣe rí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà ọ̀nà ọ̀yà ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ̀ alukur'an júmi àfi sudur ìyẹn ló sì ń bẹ láti gbà yẹn dé sìn kéèyàn ká ló ń já afáàgbà tó wà ní alhamdulillahi rabbil khaliki àwọn ìnara kò rí bẹ́ẹ̀ àwọn ìnara ẹ̀fẹ́ alamina sọ àbí bí kùránì ṣe gbogbo wa la ti mọ̀ ìwọ tó ha gbogbo ẹ̀ tán ọ̀sán àfáàtíà ìdí nìyẹn tọwọ́ ọwọ́ ọ̀dọ̀ tí ò lè fi wọ́ ẹ àwọn ìbú wọn lọ sí kùránì kan kò lè wọ́ọ̀kì ẹ tí wọ́n mọ̀ ká tán bá ti ń ka ẹnìkan lẹ́mọ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ká sọ pọlọgbọ yín lọ́wọ́ àníbẹ́ owó ṣe nínú ẹ̀rọ ọmọ mi ń bẹ ọmọ kékeré báyìí tán bá sí kùránì fún tán bá ní kó tọ́ka abitálífù wà kó mọ́ sùmọ́ gbogbo kùránì sì ń bẹ lórí ẹ̀ bọ́ bá sì kà ọmọ mi ń bẹ débi wípé ìtọ́kàn sọ fún ni pé kà fún mi Quran chapter four verse twenty five ìtọ́sọ nìkan nìyẹn yóò sì máa kà bí ìgbà tí kí kọ̀ǹpútà ń bẹ nínú ọpọlọ àwọn èèyàn ọlọ́wọ́n bá ló ṣe Kùránì bẹ́ẹ̀ bí wọ́n ṣe wá kójọ nìyí lásìkò àfáà wa Abubakar ìgbà tí wọ́n wá kọ́ ọ wá ga gègèrè wọ́n sá kó gbogbo ẹ̀ jọ wọ́n kó gbogbo ẹ̀ wọ́n ẹ̀ sá papọ̀ sójú kan kọ́ mọ́ lè sọnù gbàtí Usman dé òun lọ gbàtí Umaru dé Umaru lọ Abakiri lọ Umaru lọ ó dàsìkò Usman afáwa Utheba bin Yaman òun bá wá bá afáwa Uthman ó ní Uthman mo mọ̀ rí pé báwọn èèyàn ṣe ń ka Quran ó ń yàtọ̀ síra wọn ẹja standardize èyí tó ṣẹlẹ̀ nínú islamic studies láyé abubakar wọ́n pè ní compilation of quran of the holy quran èyí tó ṣẹlẹ̀ lásìkò uthman standardization wọ́n standardize ẹ̀ nígbà náà wọn ò fi nǹkan míì kún èyí tí wọ́n kan òun wọn wá ní tó wà ń bẹ̀ ni wípé ẹja akọ kó létò gẹ́gẹ́ bó ṣe wà yìí wọ́n wá tún arrange wọ́n tó torí pé kò sí títò ń bẹ̀ tẹ́lẹ̀ ó lè jẹ́ pàkọ́kọ́ yá ayọ́ ilẹ̀ ìpínlẹ̀ kan sọ́ràtù nìsá sọ́ràtù kìíní ni pé ọya ẹ àrẹ́ǹjì ẹ̀ gẹ́gẹ́ bá anábì ṣe sọ pé kó ṣe yẹ kó rí wọ́n wá tó èyí tí wọ́n wá ṣe níjọ́ náà wọ́n wá ṣe sọ́nà bíi mẹ́rin wọ́n wá gbé lọ sáwọn ìlú kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan fẹ́ẹ̀ fẹ́ tó báyìí wọ́n wá gbé lọ síbi lọ mísírà lọ síbi báyìí lẹ́ni àgbúrò ẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́ni bẹ́yàn bá fẹ́ rí yóò yà yín lẹ́nu ìlú èbólè yóò ti rí sí wọ́n ti gbé gbà táwọn wàhálà ṣẹlẹ̀ ogun tatar tí àwọn tatars tún wọ́n àtàkì Islamic Empire gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àṣẹ̀ǹbáyé wọ́n jí kó lọ nígbà náà lóbi jẹ́ pé bẹ́yàn bá dá àwọn àyè kan àwọn archives kan l'Amẹ́ríkà ní. Ne ní Canada àwọn bòmíì tún náà aha ẹ bá ń bẹ yóò wá máa yà lẹ́nu délẹ̀ lábẹ́ ẹ̀ ní wọ́n ti jí gbé lọ ṣùgbọ́n ibi ẹ̀rí ẹ̀ gbé lọ ó ti wà nínú kíni ó ti wà nínú ọpọlọ gbogbo kùránì kó ńlẹ̀ kó fẹ́ẹ̀ gbogbo kùránì kó láyé kó fẹ́ẹ̀ ti mùsùlùmí ṣùgbọ́n kó torí pé gbogbo hóhò as ẹ̀hẹ́ kàṣíwájú sí ìpẹ̀kọ́ ìyẹn ò nítumọ̀ kankan ṣùgbọ́n Quran ọlọ́run ọba ṣe ní pípé látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala báyìí náà ṣe wá ṣe rọ́ṣmù usmani láti gbà yẹn là ń kàdé ní bó ṣe kò sáyọ kúrò kò sáfikún ọlọ́mọba wa ní wa hadha kitabun anzalnahu mubarakun musaddiqo. wa hadha kitabun anzalnahu mubarakun musaddiqul ladhi bayna yadayhi. ọlọ́mọba ní ibi tọwọ́ yín bá ti dojúrú wa hadha kitabun ìwé kan mọ̀rẹ̀ yìí bí tọwọ́ yín tẹ bá kàǹkàn bẹ̀ tí ò bá yẹ yín ẹ̀jẹ̀ wa ké Qur'an bẹ́ẹ̀ bá ka ìtàn kan bó bá dàrú ẹ wá gbọ́ bí kùránì ṣe sọ eléyìí ni ìwé tọlọ́run ìwé kan ni ọlọ́wọ́n báláwọ̀ ọlọ́run la sọ kùránì kalẹ̀ a ní ìwé oníbùkún ìwé alálùbáríkà lọ́lọ́wọ́n bá ṣe alkùránì bẹ́ẹ̀ èèyàn bá ké kùránì èèyàn ó dẹ̀ ní alùbáríkà tó sì ń lo ìtì nínú ẹ̀ alukur'an ọlọ́run ọba fi alubarika sí púpọ̀ làkọ́dísá ìdá alukọ́rẹ́ o ata mọ́sẹ̀mí ahu. làkọ́dísá ìdá alukọ́rẹ́ o ata mọ́sẹ̀mí ahu. wàjálì sòhù mọ̀sẹ̀ọ̀dù háyà wà mẹ́yìtà. wàjálì sòhù mọ̀sẹ̀ọ̀dù háyà wà mẹ́yìtà. wàjálì sòhù. àfààní la kọ́rí sàídà kọ́rí ù ẹni tó bá ń ké kùránì ti soríire ẹni tó bá ké alkùránì soríire ẹni tí ò ké tó ń tẹ́tí gbọ́ báyìí náà òun náà soríire. wàjálì sùn lásìrò lò háyà wà. ẹni tó bá jókòó níbi tó ti ń ké Quran ó soríire láyé tí ò bá tún sí láyé mọ́ tún soríire anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni mathalu lil mu'min alladhi yaqra'u al-Quran anabi ni àpéjúwe mùmìnì tí ń bá ń ké Quran àpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí al èso kan ló ń jẹ́ bẹ́ẹ̀ èso ọ̀hún tọ́ àmùhù oorun rẹ̀ àmì ìtọ́wò rẹ̀ ó dùn ó sì tún ló oorun tó dáa mùmíní tí bá ń ké Qur'an ìyẹn túmọ̀ sí pé oorun ara rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run dáa ìtọ́wò èso yẹn dáa oorun rẹ̀ tún dáa that is gbogbo dáadáa ló pé sí ẹni yẹn lá ó jẹ́ mùmíní ó túmọ̀ ń ké Qur'an bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi ní ṣùgbọ́n wàlímùmín kẹwàá rí mùmíní alẹ́dí láyé kọ́rọ́ quran èyí tí kìí ké quran katamuri ọ̀dà gẹ́gẹ́ bí èso dábínú ṣe é pé téèyàn bá ti tọ́ dábínú wò èèyàn onímọ̀ kó èso dábínú bí èèyàn bá gbóòórùn la, kò lóòrùn ṣùgbọ́n tó o bá tó tọ́ wò ló tó rí bí mú mi ní tí quran bó ṣe rí nìyẹn ìtọ́wò rẹ̀ látara àdé eléyìí ìmọ̀ ké Qur'an ọlọ́run ọba fi àlùbáríkà tó pọ̀ síbẹ̀ ló jẹ́ pé ní Ramadan oníkàlùkù ń sapá máa ka Qur'an máa ka Qur'an kí la wá fẹ́ sọ lórí ẹni tí ò tiẹ̀ mọ Qur'an kà rárá jàmáà bàbá fẹ́ kọ́ṣẹ́ kan táàmù á kọ́ bàbá fẹ́ ṣòwò kan tá a máa ṣe á lọ ẹ̀dẹ̀ ẹni tó mọ̀ nípa òwò yẹn á lọ fojú sí jẹ̀mọ́ abẹ́yẹn bá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré lẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá fi ṣe bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà ọmọ ibi tó mọ kùránì kàdé torí nta máa ń sọ náà ni pé kò sáyè kò sáyè kò sáyè kò sáyè ààyè sì kánikẹ́nìkan kó kọ́ quran láàrin oṣù mẹ́fà wípé tó bá ti mọ quran káyẹn láàrin oṣù mẹ́fà wọ́n fún ní two million jama <laughs> kí ló sọ yìí. لقد سعد لقالوا حتى سميعه nítorí pa àmọ́ ń ta fẹ́ rí àmọ́ àǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ èyí ó múra sí bẹ́ẹ̀ sì ni àǹfààní ti ń bẹ níbi ká kùránì ké ojú owó lọ ẹnìkan ń pé ẹ téèyàn bá mọ kùránì ká téèyàn bá wá ń kà ní transliteration pé al ali amodulila ṣé èyí ó gba ládàá ládàá mẹ́wàá mẹ́wàá lórí aráàfin kọ̀ọ̀kan lórí a ìtẹ̀yìn ọgbà ládàá mọ̀ ní àárò lè gbà kó o ké ní kéwùn kó o ké alhamdu alif láàdá lam láàdá ha láàdá mim láàdá dal láàdá jama kéèyàn wá ka péjì kan péré wòye láàdá tó gbà. sami ọba fi sọ pé wàhádá kìtàbù àǹsàlìná ọlọ́run ọba ní tí gbogbo àwọn òwe tó ń bẹ lọ́wọ́ tí yín bá dojúrú wàhádá eléyìí ni kìtàbù tírà kan ní alukur'an ìwé kan ní àwọn ọlọ́run ọba la sọ kalẹ̀ bẹ́ẹ̀ ìwé tó lálùbáríkà ni tá a bá ní ká kẹnu bọ ìlálùbáríkà alukur'an jama ọkọ̀ ọjọ́ ojú ẹ̀ wallahi tallahi ọkọ̀ ọjọ́ ojú ẹ̀ bẹ́yàn bá ti ń jindò nínú ìmọ̀ sí lẹ́yìn ó tún mọ bá kùránì wájú báyìí lẹ́yìn ó fi mọ̀ pé ah, ìwé alálùbáríkà lè ó tayọ téèyàn lè gbé kalẹ̀ alukur'an ní kíké tá kódà kéèyàn máa mọ̀ túmọ̀ rẹ̀ ẹ wo bí wọ́n pe kíní kan ní tẹ̀kísíìmù tẹ̀kísíìmù badi ó ń bẹ níbi Qur'an ọ̀rọ̀ tí ó máa jẹ́ pé tá a bá ní ká máa pín síra wọn àwọn ọ̀rọ̀ yẹn stansa yẹn ò ní jura wọn lọ fásitì yẹn ò jura wọn lọ wọ́n ṣàmùsíwádùn hánhán والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشى ẹ wo bọ́rọ̀ yẹn ṣe ń rí ó sì nítumọ̀ ìwọ kéwì kò jẹ́ kó máa rí báwọn nígbà tó bá fi sọ bíi mẹ́ta mẹ́rin kò ní jọra wọn mọ́ tó bá ń tìláwà Qur'an lọ kíyèsáwọn ibì kan ó sá máa rí pé noon yóò máa parí ẹ̀ ọlọ́run sọ nù kùrọ̀ àwọn obìnrin ṣe tọ́rọ jim bisimilayi rahman rahim ìdájá kalimuna bí kuna kọlu na ṣàrù iná kala rasulullah wàlláhu alam iná kala rasulu oho wàlláhu aṣan alimuna fi kina lakadebon ìtàkàtù àìmánà ohun júnà tán fásọdù àṣẹbìlélà iná hùsàmà kàánú yàmà lónà ló parí ẹ. أجسامه وهي يقول تسمع لقوله كأنه خشب مسندة يحسبون كل صية عليهم هم العدو فأذرهم قاتلهم الله أن يؤفكون نون ló tó parí ẹ̀ èmi sì ń bẹ tó bá ṣe pé dal ni ó máa parí ẹ̀ níjọ́ kẹlẹ́ nìkan ní àwúrú kùránì ìgbàlódé wo náà ń kà yìí olúwàláwò áádẹ̀ aláwò sọ́mọ́dẹ̀ lámìyálẹ̀dẹ̀ wàlámìyóládẹ̀ wàlámìyàkóláwò kófòwán áádẹ̀ ìwọ gbọ́rọ̀ kankan lẹ̀wò tí ó bá nítumọ̀ Quran ó pé ló fi jẹ́ wípé lọ́dọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa èdè lọ́dọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa èdè èèyàn wọnú alukur'an gbogbo téèyàn bá fẹ́ ṣe láyé nínú ìwádìí èyàn ó mú èyàn ó tán sínú Quran èyàn ò nílé jáde mẹ́ mo fẹ́ má pèjúwe méjì kan wá nípa èdè lárúbáwá àwọn èèyàn ń ṣiṣẹ́ lórí èdè lárúbáwá nínú alukur'an. No ẹlòmí ń bẹ abala tóun ó ṣiṣẹ́ lé lórí ó náà ni àwọn òwe tọ́lọ́run ọba pa nínú alukur'an tọ́lọ́run ní dọ́rọ́bà láwù màtàlá ọlọ́run ọba ó pòwe àwọn èèyàn kan wọ́lá kò sẹ́ni tó mọ̀ òwe pa tó lè jẹ́ kọ́rọ̀ ó yé èèyàn tọ́lọ́run nínú alukur'an kò sí bó ti wùlẹ̀ kó ma àwọn èèyàn ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ parables nínú Quran wọ́n iṣẹ́ lórí ẹ̀ lérí ẹ̀ títí dọ̀la iṣẹ́ tún lọ lérí ẹ̀ èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ṣiṣẹ́ second degree lérí ẹ̀ mo tún ń parí iṣẹ́ PhD lórí òwe òwe tí ń bẹnu Quran kò tí ì tán ó tún kún bẹ́ẹ̀ mo wá ń ṣe comparative analysis kan nínú ìwé kan wọ́n wá ń ṣàpèjúwe Ìsá ọmọ Maryam wípé yóò wá bí o lè lóru mo ní a kùránì kárí lọ́hùn àfiwé yẹn ó má bùkù lọ́wọ́ ó sì lè jẹ́ bí o lè <laughs> kùránì ò ní sọ bẹ́ẹ̀ kò ní fànẹ́bì àpéjúwe yẹn kò ní rí bẹ́ẹ̀ bọ́lọ̀ àgbàtọ́lọ́ fẹ́ sàpéjúwe ànẹ́bì nù kùránì bó ló ṣe ṣe nù sọ́tùl fátì kazari in akhraja shat'ahu àpèjì ọlọ́run bá fi ànábì wé irúgbìn àwọn àtàlẹ́ ọmọ rẹ̀ téèyàn bá gbin nǹkan tí ó mọ wù tí ó mọ wù tí ó mọ yẹka tí ó mọ pọ̀ sí ṣùgbọ́n gbàtẹ́ wá mú àpèjúwe wá símílì ẹni yóò dé gẹ́gẹ́ bí olè lóru ọ̀nà méjì nǹkan méjì lèèyàn máa ń wò tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe ákùdù tẹ́ ẹ bá fẹ́ fi nǹkan wéra wọn a máa fi nǹkan wéra wọn pẹ̀lú ìrísí bí nǹkan yẹn ṣe rí a tún máa fi nǹkan wéra wọn látara ìṣesí méjèèjì ó tún wá ní mẹ́jẹ̀mú tó rọ̀ mọ́ gbogbo ẹ̀ gbogbo èdè pátá kò sédè kan tó ṣe àṣeyọrí tó Quran lérí ẹ̀ nínú gbogbo èdè pátápátá ká fi nǹkan wé nǹkan kó sì jọra wọn kó sì ṣiṣẹ́ tá fẹ́ kó ṣe nínú ẹ̀mí Quran òun là nínú ẹ̀ pé èèyàn bá kojú bọ̀ yẹn èèyàn ó ṣiṣẹ́ títí títí nígbà tó bá sú ọ ló pati nítorí pọ́rọ̀ yẹn tarọ ọ tayọ ọ̀rọ̀ èèyàn àpèjúwe tó súnmọ́ jàmá tá a bá sọ wípé ọ̀rọ̀ ẹ̀yìn ò máa dá ẹ má jẹ́ á sọ̀rọ̀ ẹ̀yìn ṣe é mọ̀ pé ẹlòmíín lè gbọ́ báwọn kó jìnà sí ẹlòmíín sì lè gbọ́ báwọn ẹ̀wọ́ nẹ́jáde kò lè tó bẹ́ẹ̀ ọlọ́run bá wa lọ má péjúwe wa ọlọ́run bá ní ayò híbu ahádùn okùnmáyà kúlà láàmà àkíyèmẹ́ta fàkà ọlọ́wọ́n bá ní sẹ́nìkọ̀ọ̀kan yín ṣé ni inú yín lè dùn sí ọmọ ẹ̀yà yín ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí nígbà tó wá kú tí wọ́n tẹ sórí bẹ́ẹ̀dì ó wá lọ mú ọ̀bẹ òfin rẹ̀ ìran ara rẹ̀ wọ́n wá ní ọyá máa jẹ́ bákàrẹ̀ ètò ọlọ́run ni mo mọ ọkàn yín ó kọ́ ẹ̀wọ̀n bọ́lọ́wọ́n bá ṣe bá múùdù wa ó bá wa sọ̀rọ̀ lọ́nà tó máa appeal sí psychology wa èèyàn náà wò pé ah òkú e- à bó ni mo ti fẹ́ jẹ́ fákàrí ìtumọ̀ tó o bá kórìíra rẹ̀ yẹn ó yẹ kó kórìíra ọ̀rọ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ ẹ wo bọ́lọ́wọ́n bá ṣe gbọ́rọ̀ yẹn wá oríṣiríṣi ìlànà wa fi máa ń sọ ìmí ń bẹ yóò sọ ọlọ́gbọ̀n ẹ̀dá yóò túlẹ̀ ìmí yóò pòwe ìmí yóò ṣàfiwé ìmí yóò ṣàkàwé bẹ́ẹ̀ bá wá gbọ́ kùránì yé dáadáa bó ni ò ṣe ní mọ̀rọ̀ sọ bó ni ò ṣe ní lágbèkalẹ̀ torí pé ó ti mọ àwọn tó ń fẹ́ bá sọ̀rọ̀ kí ló ń lè fi wéra wọn tí ó fi yé wọn lọ́lọ́wọ́n bá sọ kùránì yìí ìmọ̀ ni kùránì ẹ̀kọ́ ni kùránì yìí ìtọ́sọ́nà ni àyà kan bẹ nínú kùránì ni ò ní sọ áfi ṣùgbọ́n ó sì mẹ́ka àwọn ọmọdárò sínú ọ̀fẹ́ mọ̀ ẹni tó bá jẹ́ ọmọdárò sínú ànígbà àyà tó ìgbé tẹ́ ẹ bá kà lẹ́yìn ẹ̀ríkà bẹ́ẹ̀ bá tún kà níwájú ẹ̀ríkà yóò nítumọ̀ bẹ́ẹ̀ bá kà látẹ̀yìn báyìí ó nítumọ̀ the ìtumọ̀ ni ó mú wá bẹ́ẹ̀ bá tún kà á lábala kejì yóò tún nítumọ̀ nínú Quran ló wà kó lè ṣẹlẹ̀ nínú èdè kankan láyé Olú is a boy boy èyí e, kò ní nítumọ̀ abẹ́ẹ̀kọ́ wallahi ó sì ń bẹ nínú Quran tó bá kà báyìí yóò nítumọ̀ tó bá tún gbé lẹ́yìn yóò nítumọ̀ ṣé ká fi ṣe <laughs> náà ó ń bẹ nínú Quran ẹ lọ wo suratul Mudaththir wàrọ̀ bákà fàkàbẹ́rì lọ́kọ́lẹ̀ lọ́tún kàlẹ́yìn wàrọ̀ bákà fàkàbẹ́rì kábírì rọ̀ bákà lọ́tún gbé ìwọlọ́wọ́ tó bá ti dé lọ yẹn wò kàn mú wá òbẹ̀yẹ kúrò wàrọ̀ bákà fàkàbẹ́rì ẹ̀rọ bákà fàkàbẹ́rì tó bá tún kàlẹ́yìn yóò tún sọ bẹ́ẹ̀ nínú àwọn tọ́lọ̀wọ̀n ọba èyí wá kéré nínú tún bẹnu Quran tí Quran bá tún wá narrate tí kúránù bá ń sọ ìṣẹ̀lẹ̀ subhanallah wọ́n ń pè kíní kan ní ìjázul quran kúránù ò ní máa sọ tàn nígbà tí eferemu tó wá forí gbálẹ̀ ó forí gbálẹ̀ kan ẹ̀ ń ságání níbo ni ààyè ogbó èèyàn wà kúránù ó lọ straight to the point ẹ eh, kíní kan yusuf ọlọ́wọ́n ni yusuf ti wá dé kí gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ ń ta fẹ́ lò gan ni òfin jù báyìí náà lọ. tó bá lọ jẹ́ pé ìjáàsó sí ń bẹ̀ ni volumes ni kò bá wà voluminous bó ṣe wá mọ yẹn gbogbo dájọ́ ìṣèlú ó ń gbogbo dájọ́ ètò ọrọ̀ ajé ó wà ń bẹ̀ gbogbo dájọ́ ọba ṣe sì torí ẹ̀ yẹn lọ ọlọ́wọ́n bá ní alukur'an ìwé kan ní anzalna àwọn ọlọ́wọ́n bá la sọ kalẹ̀ mubarakun afa ó kún fún àlùbáríkà ní ti ìmọ̀ ó kún fún àlùbáríkà ní ti ìmọ̀ náà. kùránì ó sì ń ṣe ó ń sí àwọn ìwé tó ti ṣáájú bẹ́ẹ̀ ka nǹkan kan nínú ìwé tó ṣáájú bó bá rújú ẹ kùránì kùránì ó yànnà náà. aṣọ kùránì kalẹ̀ wálé tó ń dèrò ummul qura kíra anábì ó bá lè máa fi ṣe kìlọ̀ fáwọn ará mọ́kà àwọn ará mọ́kà ni àwọn mọ́kà ní ń jẹ́ ummul qura nínú orúkọ mọ́kà mọ́kà ń jẹ́ bákà ó ń jẹ́ mọ́kà ó ń jẹ́ ummul qura ìní ẹ̀ tá fi ní jamiatu ummul qura ummul qura university ó ń bẹ ní mọ́kà. orúkọ Mẹ́kà ló ń jẹ́ umulukuro ìyá àlú ọlọ́run ọba ní kíra anábì ó lè máa fi kùránì ṣe kìlọ̀ fáwọn ará Mẹ́kà ọba ọba tó mú ọ̀rọ̀ ni tọ́lọ́run bá bá dárọ̀ dúró ń bẹ̀rún nìkan ni ṣùgbọ́n ọlọ́run ọba ni wà mẹ́ni àwòlà àti gbogbo ayé tó kiri ká ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ sì wá fi hàn pé tá a bá wo gbogbo ayé pátá àárín gbùngbùn ayé báyìí ibẹ̀ ni Mọ́kà wà Káàbà téèyàn bá gbé máàpù ayé world map tó bá gbé lẹ̀ níbi tí Káàbà wà àárín gbùngbùn báyìí ló wà Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọba ní kó lè máa fi ṣe kìlọ̀ fáwọn tó ń bẹ láàrin gbùngbùn ayé wà ọ̀la áyà yìí ni ẹ̀rínú kùránì pọ́lọ́wọ́n ọ̀rán nẹ́bì sí lárúbáwá nìkan lè tó ń dira umar kọ́rọ́ kó lè máa fi ṣe kìlọ̀ fáwọn aráàlú mọ́kà wàmán haula àti àwọn ìlú gbogbo ayé tó kù tí wọ́n rọ kiri ká ìlú anábì sì ṣe bẹ́ẹ̀ kánábì tó jáde láyé lànábì ti ní jeziratul arabiya arabia peninsula erékùsù ilẹ̀ lárúbáwá. La gbogbo bẹ̀rẹ̀ islam ti dé kánábì ò tó jáde láyé anabi wa tún kọ lẹ́tà anabi kọ lẹ́tà sí ọba ilẹ̀ misra mukaukis anabi kọ lẹ́tà sí iraklu iraklos ní róòmù kisra gbogbo wọn lànàbì kọ lẹ́tà sí tó bá ṣe wípé islam jẹ́ ẹ̀sìn larubawa nìkan èwo làbúrò tún fi lẹ́tà ránṣẹ́ sáwọn àwọn róòmù láti lè jẹ́ ká mọ̀ wípé dáwà islam kì í ṣe dáwà nu yàrá kìí ṣe dáwà àwọn mùsùlùmí nìkan àwọn tí èsè mùsùlùmí náà gbúdọ̀ gbọ́ ní UK àwọn tí ẹ̀ tún wá wọ́n tún jẹ́ kí Islam wọ́n jẹ́ Islam kó yá àwọn èèyàn Ọlọ́run jẹ́ ó yé wa bẹ́ẹ̀ níbí kò sí tó burú ẹ rí pé ru mọ́ṣáláṣí wa báyìí kọlọ̀n kó ṣàánú àwọn mùsùlùmí kò sí tó ní kí mọ́ṣáláṣí kó mọ̀ wojú rí tó jẹ́ pé ní gbogbo àdúgbò kò síbi the attractive place tó attract èèyàn jù tí ń wù yàn lọ mọ́sálásí ló jẹ́ wọ́n wá máa ń ṣe ìntàlẹ́pẹ̀ ní ìpàtẹ oríṣiríṣi nǹkan everybody ni ó wá sí mọ́sálásí níwájú mọ́sálásí báyìí wọ́n kó oríṣiríṣi àwọn ìwé nípa Islam wọ́n kó kalẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan nípa ọ̀rọ̀ ànábì wọ́n kó kalẹ̀ oríṣiríṣi àwọn design Islamic design oríṣiríṣi wọ́n fi lẹ̀ síbẹ̀ àwọn èbó tí wọ́n ṣe mùsùlùmí wọ́n free láti wá bẹ̀ ẹlòmíì ibẹ̀ ni ó ti wá ara àwọn Islam kì í ṣe pé bọ́yá ẹni kó wá di mùsùlùmí ṣùgbọ́n ní tẹ́lòmíì gbọ́yé ẹgbẹ́ mọ́tàlásì ló ti ń kọjá àbẹ̀ orí ẹ̀dà ah, ẹni tí èyí ṣe mùsùlùmí lè wọ mọ́sáàsì ẹnìkan ní ah, ẹni tí ṣe dáadáa ó lè wọ mọ́sáàsì láyé anabi sallallahu àwọn nasọ́ra najuran àwọn nasọ́ra najuran wọ́n wá bá anabi sọlá anabi ni wọ́n wọ sínú mọ́sálásí anabi wọ́n sì jọjọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ìgbà tí wọ́n láwọn fẹ́ẹ́ ṣèjọsìn àwọn anabi ni ẹ̀sẹ̀ ń bẹ̀ náà bẹ́ẹ̀ bá tún parí ẹ̀ ẹ̀dá tún bẹ̀rẹ̀ níta fẹ́ máa sọ tí bùkátà bá béèrè kì í ṣe bí ká sọ di ilé eré o ṣùgbọ́n tí bùkátà bá béèrè fẹ́ẹ́ tí èsè mùsùlùmí lè wọ mọ́sálásí ní UK ní Amẹ́ríkà ní Canada lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè yẹn wọ́n ó ṣe mọ́sálásí níbi everybody free láti lè ẹlòmíì kan lè wá olóhùn béèrè imam òun fẹ́ béèrè nípa islam yóò sì wà ìkíni ìmáàmù tí kò sí ti ń ṣe yóò wọ ní ọ́fíìsì ìmáàmù wà ń bẹ̀ yóò wọlé tó bá fẹ́ béèrè nípa islam yóò ṣàlàyé ẹ̀ fún kì í ṣe pé àwẹ̀ ọ ní mùsùlùmí náà kò ó lè má di mùsùlùmí gan bẹ̀tọ́ ó lè máa ṣe rìṣáàsì kan kó kàn fẹ́ gẹ̀ẹ́tì àwọn fáàkì kan nípa islam ṣùgbọ́n ǹjẹ́ a pìrìsẹ́ǹtì islam sáwọn èèyàn bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ni tí èsè mùsùlùmí tó bá fẹ́ pọn mi lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ìgbà tá a wà nílẹ̀ haúsá a fẹ́ kírun ní mọ́sálásí lábùjá gangan ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ obìnrin kan tí ẹ sì mọ̀ pé lábùjá àwọn ibìkan bẹ tó bá páàkì ọkọ̀ rẹ síbẹ̀ ó sanwó obìnrin yẹn kì í ṣe mùsùlùmí òun àtẹnitán jọjọ́ wá rìn bọ̀ mùsùlùmí lẹ́ni yẹn bẹ́ẹ̀ ni yẹn ṣe rí bẹ́ẹ̀ àárín ẹni òun ò ní páàkì bẹ̀ yẹn ó wọnú ó wọnú mosque wọ́n fẹ́ǹsì bẹ̀ compound ibẹ̀ fẹ̀ dáadáa ó wọnú mosque ó páàkì ẹni yẹn náà ní kú yẹn ní ọ̀rẹ́ ẹ̀hún yẹn náà obìnrin lẹ́ni yẹn ṣùgbọ́n òun yẹn ṣe mùsùlùmí ẹni àkọ́kọ́ mùsùlùmí ni ó ní kó máa bọ̀ kó kó wọlé kó páàkì bẹ́ẹ̀ nìyẹn ṣe wọlé níbi ọkọ rẹ̀ níbi iwájú ọkọ rẹ̀ báyìí ó gbàgbé lèbú ó gbé síbẹ̀ bó ṣe wọlé tó páàkì bàbá ọdẹ kan tó wà ń bẹ̀ bó ṣe sáré lọ bá obìnrin yẹn nìyẹn nísà ní kó jáde kó jáde wípé nínú mùsùlùmí kan ló lè wà níbi kó jáde kó jáde ha ah, obìnrin wa ò pé ha ah, ṣe bẹ́ẹ̀ nìkan ló wọlé wáyé tóun náà ò fi lè páàkì síbi onínúnú kó jáde jama ká tó wí ká tó fọ wọn ti pélé obìnrin yẹn lérí ha ah, èmi àtẹ́ntà àdúró mu ní èwo ló dé jábọ̀ ẹ̀ dá sí nígbà wàá débi ọ̀nà kìnnì kan wàláì kẹfìrí ni kìnnì kan mu ní àkùnbé wo ni wàláì kẹfìrí ṣé kó páàkì ọkọ̀ síbí kó ṣe ní tí ó ṣe tán kó gbọ́kọ̀ rẹ̀ kó jáde ta ló nílẹ̀ jama ìbára ló nílẹ̀ ìyà tẹ́ ẹ kọ́ sí yẹn gan lè jẹ́ kó nífẹ̀ẹ́ Islam èyí tẹ́ ẹ ṣe sí i nísìn kí ni mẹ́sẹ̀jì wo lẹ pàṣẹ ẹni ẹni no no no níbí òfin ti wà mú lófin wò ta ló gbófin yẹn kalẹ̀ sọlọ ló gbófin kalẹ̀ ní àbánẹ́bí ló sọ bẹ́ẹ̀ mo ní àìmọ̀ kan lẹ́bí sọ mo ní sẹ́ mọ̀ pé ẹ̀rí ń bẹ láyé ànẹ́bí táwọn kristian wọnú mọ́tálásí kọ́dà tán sì jọ́sìn bẹ́ẹ̀ ó ní òsì mo ní ọ̀mọ́ ni lójú ọmọ sọ bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn ìpáǹle àìmọ̀ kan ò ṣeé ṣẹ̀sìn islam rọrùn pọ̀ islam ó fààyè gba ẹnikẹ́ni láti béèrè tí ó yé ẹnìkan tí wàá bá ànábì rí sallallahu alaihi wasallam ànábì jẹ́ lówó ó bá bẹ̀rẹ̀ sí ní pariwo tí ń sọ ọ̀rọ̀ burúkú àwọn sàábé wọ́n bá fẹ́ bò mọ́lẹ̀ ànábì ní àà inna li sahib li sahibil haqqi maqala ní ẹni tó bá lówó ẹnu ẹ̀ ẹni tó bá lówó ẹnu ẹ̀ àwọn alájẹ́ lówó ẹjọ́ sọ̀rọ̀ ẹ má ẹ filẹ̀ ó ní right láti báwọn alájẹ́ lówó àwa ẹ̀tọ́ rẹ̀ wà lọ́dọ̀ wa ẹjọ́ sọ̀rọ̀ àwọn sàbí wa sún sẹ́yìn anabi wa anabi ni ọ da ẹ ń tọ́ ayá lọ́wọ́ rẹ̀ ọmọ ràkúnmí ni anabi ni ẹ lọ fún un ní padà wọ́n wo bẹ̀ wọ́n ò rí irú eléyìí tí tànàbí ya anabi ni ṣé òṣèyí tó jù lọ wọ́n lọ́wọ́ à ń bẹ anabi ẹ fún léyìí tó jù lọ ọ ni ah ẹ̀yin o máa pẹ̀lú gbogbo alẹ́ tó ṣe ànábì ní ẹni tó lóore jù nínú yín òun lẹni tó ṣe pé tó bá yáwó tó bá fẹ́ san padà àbí tó bá fẹ́ san kan papà padà yóò ṣe dáadáa jùgbà tó yá lọ sallallahu alaihi wasallam ànábì ní ẹ fún kó mọ́ mọ́ lọ ìyẹn nìkan kọ́ ẹni tó wọ mọ́sálásí tó tọ̀ mọ́sálásí ńkọ́ tí wọ́n fẹ́ máa lu ànábì náà ah, ẹ filẹ̀ ànábì wa pè ànábì wa ní inna masjid sórí ibi tó ń wò mọ́sálásí ni kò sí fún ẹ̀gbin ṣé ojú rẹ̀ fọ́n náà tẹ́lẹ̀ sí òun ṣùgbọ́n ànábì ó gbé ìdájọ́ ẹ̀ lórí pé kò mọ̀ ó dìgbà tó bá tó proof ara rẹ̀ kò mọ̀ àti lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa ṣe nìyẹn ẹ̀ ó mọ̀ ó lè mọ̀ mọ̀ kódà nínú mùsùlùmí wáyé gan ẹlòmíì lè ṣe nǹkan mi gbà ẹ̀dẹ̀ ń pẹ́ra ẹ̀ ẹ̀dẹ̀ ń pẹ́ra ń bí dáa ni no má conclude wàláhì ó lè mọ̀ mọ̀ ó lè mọ̀ yìí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún un nǹkan báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n kàkà tó yẹ kó fi ṣàlàyé sí ọba sálámà sí mọ́ ó ń kọ́ ọmọ tó ń ṣe òun náà pé sàlámà àlékún àwọn ìsálámà sí ròyìn gbà kí ni mo ṣe kí ló ń ṣe sóhun ti di kèfèrí ni kọ́lọ́kọ́ ọlá tóbi rẹ̀ kó sàánú wa nítorí àsìkò àríkọ́ṣe wa odidi ìwé ń bẹ lórí báwo lànàbì ṣe máa ń kọ̀rẹ́kìtì àṣìṣe àwọn èèyàn ẹnìkan kírun mọ́sálásí lẹ́yìn ànábì sallallahu ẹnìkan bá sín bẹ́ẹ̀ ni ẹ ṣe sín ọba ṣe alihamudulila lórí irun bó ṣe sí ẹnì bá gbé yàrá-mú-kàlá ó máa ń sọ àwọn ah, lórí irun mọ́ bí ògbìn yẹn ṣe wá ń dojú bò tán sọ fún un náà wọ́n wọ̀ pé akílódé ah, kí ni mo ṣe ọba tún sọ̀rọ̀ ìgbà akílódé ah, ìtẹ́ ń dojú bò ṣé àmọ́ pọ́tọ̀ lè yí tó ṣe ìgbà tán kírun tán ànábì wa ni kó wá torí pé tànábì bá ń kírun nínú ẹ̀bùn tọ́lọ́run fún ànábì ànábì máa ń rẹ́yìn sallallahu alaihi nínú àwọn kàṣọ èso rẹ̀ ni tánàbí bá ń kírun wájú ó máa ń rí ẹ̀yìn ṣùgbọ́n tí èbá sórí ìrun ànábì rẹ̀ yìn ìwọ ló ń sọ báyìí ó ní bẹ́ẹ̀ ni ó tún sọ ní abẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ànábì ni sórí lórí ìrun èyàn sọ bẹ́ẹ̀ èyàn sọ bẹ́ẹ̀ ah ọ wá ní ìrẹ̀ ọlọ́run bá ń kẹ́ ànábì má tún kẹ́ ẹnìkan kan mọ́ ẹ̀yà ànábì torí pọ́ mọ táwọn ènìyàn ànábì ni ah, irọ́ irọ́ irọ́ ànábì ni <laughs> lẹ́yìn ní òun ò tí rí olùkọ́ kan tó mọ̀ èèyàn kọ́ dáadáa tó tó ànábì sallallahu alaihi wasallam jama ń pè súnà nìyẹn bá a ṣe mú súnà ti rún taa tá mú súnà ti múra ká mú yẹn náà ká ma káyàn mọ̀ pé ah, wọ́n mọ kí ó lóòótọ́ ṣùgbọ́n ò lẹ́kọ̀ọ́ wọ́n ká ìwé pọ̀ lóòótọ́ àmọ́ wọn ò bá a ṣe bá yàn án ọlọ́run kó ṣàánú gbogbo wa la khaira fi rajulin horabila adabi na amọ́ wàlà ọ̀ka ànàmá sọ́ọ̀bà ní ilal arabi na amọ́ wàlà ọ̀ka ànàmá sọ́ọ̀bà ní ilal arabi. bihamdik ashara ńlá ilá ẹ̀dá sáfùlà tó à nígbà béèrè ìbéèrè méjì kan bẹ́ẹ̀lẹ̀ ládàáhùn só ti yé báyìí à ah, nígbà béèrè ìbéèrè méjì ń ládàáhùn pẹ̀lú ògbọ́ ọlọ́run ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ a sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ aláwọn ànábì ọlọ́run wọ́n máa ń sọ wípé la nas'alukum ajra àwọn òbéèrè kẹ fún wa ní nǹkan kan àwọn ànábì ọlọ́run èbéèrè kankan àwa ní ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn ó ṣe wáàsí kó gbowó ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn ó kọ́ ọmọ ń kéwú kó gbowó ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn ó kọ́ ọmọ ń kúránì kó gba owó ìjọ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ó ti ti dàrú báyìí ìjọ lẹ́tọ̀ọ́ ìjọ lẹ́tọ̀ọ́ kéyìn ó gba owó ọ̀rọ̀ tí àwọn àfáà sọ lérí ẹ̀ ọ̀nà kan ọ̀nà méjì ṣùgbọ́n béèyàn bá máa ń ka tíà èèyàn tún gbúdọ̀ ní torí nínú fìtínà tá à ń ní láwùjọ lẹ́nu èmi máa ń sọ̀rọ̀ kan constitution Nigeria, èdè èbó ni wọ́n kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbédè ìbò ó lè kà á abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá gbé ìbò ló lè intapiriti ẹ̀ ẹni tí ó lọ intapiriti ẹ̀ yóò lọ law school abẹ́ẹ̀kọ́ kódà kan tó gbà kó lè intapiriti ẹ̀ wọ́n kọ́ọ̀lù ẹ̀ báà yóò wá di kíni o barista ó lè má jẹ́ pé òun lọ gbé ìbò jù ṣùgbọ́n ó ti kọ́ àwọn principles kan tí wọ́n tó gbé ìbò kọ́ èyí ni ó fi máa mú ọmọ lẹ̀ kì í ṣe pé lọ́ọ̀yà lamed kì í ṣe pé wọ́n gbé ìbòjú ẹlòmíì lọ ṣùgbọ́n wọ́n ti kọ́ àwọn nǹkan kan tí wọ́n tó gbé ìbò tí ò sí nínú tèbó bọ́rọ̀ ìmẹ̀sìn ṣe rí nìyẹn gbogbo wa lè ka hadith gbogbo wa lè ní translation Quran lọ́wọ́ ṣùgbọ́n usulul fiqh Islamic the principle of Islamic jurisprudence èyí ò wọ́n yìí translate èyí ò tábà translate rẹ̀ wọ́n kàn fi eré fèé ni bá a bá ka eléyìí tá a ka eléyìí tá a ka eléyìí tá a ka eléyìí ó yẹ ká lè dá lẹ́nu pọ̀ èwo ni ká mú usulul fiqi àti ìmọ̀ nípa àdìsí wo ló lálàáfíà èwo ni ò lálàáfíà èyàn lè máa ṣe nǹkan mí lẹ́wọ̀n ó wà ní àdìsí àwọn yóò bá máa yín mú sí ọgbìn àdìsí wo ni ò lálàáfíà ṣùgbọ́n wò lè dá mọ̀ lónìí aráàfáà mi tó bá fẹ́ ṣe wáàsí kó tó kúrò lé bí two hundred thousand tí ọba dún aláàtì rẹ̀ ọba dún kò ní wá tọ́ba sì dé náà bí àwàdà náà lẹ́yìn ìjọsí ẹ máa ku ẹ máa ku ẹ̀fẹ̀ nǹkan kan ó tún lọ náà nìyẹn two hundred thousand ó ti wá di iṣẹ́ ìgbẹ́ lómi náà ẹ̀dá kun ẹ̀jẹ̀ mi náà lọ kí nígbà jáde yunifásitì ṣe ọ̀bọ̀ sí báyìí ẹ̀fẹ́ nìkan ní two hundred thousand at least ó lè lóde ó lè lóde lọ kò sí wíkẹ́ndì kan òde wá sí ọ̀wà two hundred thousand lọ́sẹ̀ẹ̀sẹ̀ jàmá iṣẹ́ wo ló kò ní ìdí iṣẹ́ kankan mọ́ níbi tó dé láwùjọ wa ń sìn kọ́lọ̀n wọlá tóbi rẹ̀ kó ṣàánú wa. àkọ́kọ́ ìmọ̀ ẹ̀sìn kò sí owó kankan tó ṣe déédéé kò sí ẹni tó lè sanwó ìmọ̀ ẹ̀sìn yálà ó ń ṣe níwàásí fún wa ni àbó ń kọ́ wa kò sí ẹni kankan tó lè sanwó ẹ̀ so ó tóbi tayọ kéèyàn wá sọ pé ẹ fún mi lówó làwọn afáàfin wàlá tashtaru bi ayati llahi thamanan qalila ó tayọ wípé ẹ ẹ ẹmẹ ìbí wàá sí wàá ṣe fún wa ìbá fún five thousand naira ọ̀rọ̀ dìndín ni ó tayọ tó ṣe yẹn ọ̀rọ̀ ọlọ́run yẹn èló lẹ fẹ́ rà tó ṣe déédéé làwọn afáàfin ìpìlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ni a sì wá sí fáwọn èèyàn a bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run a kò pèsè ojú ọ̀nà ọlọ́run ìpìlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ni a kọ́ yẹn ìpìlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ni àmọ́ àwọn àfáà wa ṣàlàyé wípé hadith kan ń bẹ nínú sọ́ọ́ Bukhari àwọn sàábé wọ́n rìnrìn àjò níjọ́ kan wọ́n wá wọnú ìlú kan àwọn aráàlú yìí ò ṣe wọ́n lálejò wọ́n wá sùn ṣe etí ìlú ìgbà tó dòru àwọn aráàlú yẹn bá ń pariwo ẹ̀ńtọ́ jẹ́ baálẹ̀ ìlú àkekèé gbogbo tí wọ́n mọ̀ pátá ni wọ́n ṣe wọn ò rí wọn ò rí ṣe wọ́n bá ní àwọn àlejò tí wọ́n dé tán dúró lẹ́yìn ẹ̀já lọ bí àlejò àwọn àlejò lè ní nǹkan yẹn lọ́wọ́ wọ́n bá lọ bá ọ̀kan náà àwọn sàrán bá wojú ara pé dáadáa a ní nǹkan rẹ̀ wọn kò sí kankan o <laughs> wọn náà dáadáa a ní nǹkan rẹ̀ dáadáa ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n o ẹ fún wa ní bí agbo ẹran àwọn ẹran bí àgùntàn ganem àgbà lọ́wọ́ yín o ká tó lè ṣe ah àní ṣé ọba wa ṣé yóò ṣàgbádùn à pẹ̀lú ògbó ọlọ́run yóò gbádùn sàbẹ̀ yìí ọba lọ ọba nìkan gbẹ́sẹ̀ yẹn wá ọba ké suratul fatiha ìgbà tó ké suratul fatiha lójú ẹsẹ̀ báyìí oró wa kékeré sì jáde ọba gbẹran àwọn àfa wa máa dúró sábẹ́ ẹbẹ̀ ọ̀gbẹ́ ẹni àmọ́ gbẹran. ọgbẹ̀rán àbí ọgbẹ̀rán ṣùgbọ́n ó lálàyé o nígbà tó gbẹ́ran ọba lọ bá àwọn sàábé tó kù àyòkù bá ní ah, ah, èwo ló dé ní tó ń ṣeré ọ̀nà láyé má gbé débi o torí pa àránà bí tó ṣe bẹ́ẹ̀ o má gbé ẹran débi o <laughs> kò sẹ́ni sọ bá a wa sọ lérí ẹ̀rù ti ń ba gbogbo wọn ẹni tó lọ gbà kínní náà òun náà rò kó ń dáná ànábì wa ni ọ̀dà sọ̀rọ̀ ẹ̀ràn bẹ́ẹ̀ bá ti pa ẹbu ìpín tèmi náà fún mi nú ẹ̀ ànábì ni n tó lẹ́tọ̀ọ́ sí jùlọ téèyàn máa gbowó lérí ẹ̀ kìtàbùlà ìwé ọlọ́run téèyàn máa gba ọ̀yà lérí ẹ̀ ìwé ọlọ́run ẹ wọ̀rọ̀ èèyàn ẹ wò sí wàlá tẹ́sítàrú bíi ayati láì sámánà kọ̀lélá ẹ rí i pé ọ̀rọ̀ méjèèjì ń bó ló ṣe fẹ́ rí làwọn afáàfin wa mú jáde wípé ẹnikẹ́ni tó bá ṣe pé kò ní nǹkan míì ti ń ṣe ju pé nǹkan ọmọ ń kí ó látàárọ̀ dalẹ́ lọ a gbọ́dọ̀ máa sọ pé àfa ṣé ọlọ́run náà lẹ́ ń ṣe láà ó gbọ́dọ̀ ní sálárì kì í wá ṣe wípé owó kùránì yẹn ní ń gbà àsìkò rẹ̀ tẹ́ ẹ lòun ẹ̀sánwó àsìkò òun in tó ṣe déédéé níbi ẹlòmíì náà ti ń ṣiṣẹ́ míì ẹ̀sán owó àsìkò rẹ̀ ń owó àsìkò rẹ̀ ń lẹ san. alẹ́dínà kọ́lu alùlámọ́ òfòkọ́rá húmùlẹ́dínà àfọkọ́rúhùn. àwọn tá ń sọ pé àfọ olùsìn ni wọ́n àwa tá a sọ àwọn àfáàdé olùsìn náà nù. tá a bàbá tí lóun kọ́ mọ kò tí ẹ̀ sí yòó mọ́ <laughs> afa kan bá ti dìde tí ń kọ́ máa ń kíw eléyìí kọ́ ọmọdé afa mo bùn yín mo bùn yín lọ́mọ yìí ọ̀dọ́ yín yóò kò ti afa ńlọ́rùn afa náà ò níṣẹ́ o eléyìí náà tún kọ́ ọmọdé ó kò ti afa ńlọ́rùn eléyìí náà kọ́ ọmọdé o kò ti afa ńlọ́rùn tílẹ̀ bá wa máa fọ́ ọmọ ronú pé kí làwọn ọmọ yìí jẹ báyìí ọmọ ń lọ bíi twenty five ọmọ tí àbáyá lójú mẹ́rin lọ́nbẹ̀ ẹ wàá rí wọn àwọn ọmọ aṣọ ti ya àfọwà níjọ́ tí ó di ọlọ́mọ kan bá jàjà wà láìláìlá àwọn ọmọ wọn ò múra lọ débi pé wọn ò tún di oúnjẹ nítorí wípé kò sí nǹkan tí wọn ò jẹ tí wọn bá délé nígbà yẹn sì ni arínú àwọn bàbá tó kọ́ ọmọ wáhùn tí wọ́n ní kòkò tí wọ́n ń kọ́lé tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ àfọwà tòsí kì í ṣe pé òun náà mọ̀ ọ́ rówó ṣùgbọ́n owó tó bá kọ́ yọ bó làwọn ọmọ kí ó ṣe jẹun rí nǹkan ni àwọn ọmọ kéwù náà wọn ò tún wá ní rí kéwù gidi ké ẹlòmíín ó tún padà tún wá di ní wá wọ a ṣe wá wà lára bàbá mi bá gbogbo bówó ṣàṣe jáde ó ti mọ láti kékeré ni wọ́n ti kọ́wọ́ bí a mọ́ ntí ò bá ti lè gbogbo ọ̀nà owó ìjáde tó wo ipa tí nǹkan yẹn Ka ká padà sọ̀rọ̀ táwọn àfa àsọ ẹni tó bá jókòó òun kọ́ ọ̀yàn àáfà ẹ mọ̀ bá a kọ́ mọ́ ń kínú mọ́sálásí ẹ mọ̀ jà á sàbòsí mọ́ wallahi tallahi ẹni tó lọ lẹ́kẹ́ ó jáde ibtidai three years ó jáde ìdádi three years ó jáde thanawi four years ẹ sírò ẹ jẹ̀mọ́ ẹ wá gbà mọ́sálásí kọ́ máa kọ́ mọ́ ń kínú ẹ̀ fún three thousand naira lóṣù jama tiru ẹni náà bá bímọ ọmọ rẹ ò lè lọ lé kéw yóò ní ah <laughs> lágbájá tó lọ ẹ ń se tó jáde òun mọ iye tí ń gbà ní private school Didn't teach ìdí nìyẹn tí àáfàá fi ń tán lórílẹ̀ báyìí bàbá kan halẹ̀ mọ́ mi àáfàá yẹn a ní ìdí àáfàá ní mọ́sálásí àti ọmọ kọ́ ọmọ ń kéwú mo dẹ̀ ń pè yín níta ń ṣe ọlọ́wọ́ bí yín mo ní bàbá ọmọ yín mélòó ló kéwú o ọmọ àti yín mélòó lọ́lọ́ lé kéwú àwọn tó bá ti wà tó bá ráyè náà ni tí wọn ò bá ráyè ẹ má dè wọn mọ́lẹ̀ àwọn náà ní pílánì fọ́jọ́ ọ̀la wọn so òbí rẹ kan wàá dè wọn mọ́lẹ̀ three thousand naira jẹmọ ní wàhálà àfa ń dálejò ló kò ní jẹun yìí <laughs> kan bá bẹ̀rẹ̀ ní àlejò three thousand naira bí ọba sì tún ṣe wàlímọ̀ náà ẹ̀yin kọ́mítì lẹ́gbàá gbogbo owó <laughs> ẹ̀yin lẹ́gbàá gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ èyí ń lọ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ti wọlé kó mọ abẹ́ ibi táwọn máa sá sínú ẹ̀ ṣèbí sí ọlọ́run náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi ń bẹ ìmáàmù ní máa tòsí jù kọ́lọ̀ ọmọ sì ti wá bẹ́ẹ̀ àwọn èèyàn èèyàn wọn náà fẹ́ lé màmù ńlé o ẹ̀jẹ̀ adáwó fíṣẹ̀bílì láì o ẹ̀yà nìkan àkílódé ah, ah, ah, kò sówó kò sówó owó tí sì ń bẹ lójú bọ́ọ̀dù ó lè tóbi fifty thousand naira táìsì la fẹ́ fi lẹ o kì í ṣe tiwa ń bì o <laughs> ẹ̀ẹ́dá lọ sọ wọn fẹ́ lé màmù ńlé o ní aṣọ mọ́mù ni ó kà á nínú mọ́sálásí abẹ́ ibi táwọn mọ̀sá pamọ́ sí náà ni pé iṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run ẹ mọ̀jà á sì gbọ́ yìí o a lè sanwó sẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n táìmù ẹ̀ tó fi ilẹ̀ tí ọ̀lọ́ ṣe nǹkan míhun ẹlẹ́fìrá àfa mi tọmọ kí ó bá dé ẹ̀yọ́ ọmọ kí ẹ dúná àfa wọn fẹ́ lọ kí ó mọ̀ ń bọ̀ <coughs> àfa yóò tún ní wẹ́rẹ́ yóò tún dọ́gbọ́n ṣe à ń lọ kí tọ́ba tún di ibi ọwọ́ ìyálẹ̀ta yóò tún sọ̀kadà jẹmọ ọ̀rọ̀ àfahàn ìgbà wo ni ò ní gbàgbé kí ó tó kí torí ti ń ṣe kò níbàṣepọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀ yóò gbàgbé ẹ̀ abdulrahman sudais ìmáàmù maka nínú pé kéèyàn ó ní owó nínú àwọn olówó oní sudais jẹ tó sì fẹ́ wá kírun ní haram ẹ rò pé president ń bọ̀ ni kò sí ní ti ń ṣe ju pé kó kírun fáwọn èèyàn kódà téèyàn bá lọ múra àbí èèyàn lọ hajj ẹ máa sọ àsìkò ìgbà wo ni sùdéèsì fẹ́ kírun béèyàn bá sì jẹ́ ẹni tó há kùránì dáadáa béèyàn bá lọ kí sùdéèsì bọ́ba láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ hafiz al-Qur'an masha allah owó ó lè fún ọ ní ẹ̀bùn ẹ̀bùn tó o bá padà wàá wo ẹ̀bùn ọ̀fẹ́ lè sọ pé ẹ̀wò umra tí mo ṣe náà ti tó iléyá <laughs> bẹ́ẹ̀ ó ti tó iléyá báyìí àdúrà ti gbà àfààní Afa wa abdullahi ibn mubarak Afa Imamu bukhari ni Afa ni olówó ni èèyàn three hundred ní máa rán mọ́kà lọ́dọọdún tábà wá dé mọ́kà yóò wà ní kó ní kálukú ọmọ ara gbogbo tó bá wù kò ní sọ pé ẹni tó bá ti ju báyìí lọ máa ra iyekíye tábà wá rà tán yóò sanwó gbogbo ẹ̀ yóò sì tún wálé kò ní gba tẹ́ńkọ́ bọ́lọ́wọ́ ẹnìkan àfà ni abdullahi ibn mubarak so ká má máa ṣàfitì òsì máa fà káàfáà náà má sì máa subject ara rẹ̀ fún poverty mm, ẹ̀yin náà láà máa jẹ ó ṣe lè jẹ́ àwọn lọ́ọ́ máa jẹ ó ṣe lè já wọn níbi táyé dé ìjàmá béèyàn bá mọ ìpẹ́ kó tó bá lè pákéjì ẹ̀ dáadáa yóò dówó ẹni tó bá sì ní òwú ọ̀tẹ́rù èyí tó fẹ́ mú bẹ̀ fọnà olómúlójó sọ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá fẹ́ kí tààrà kó dọ́lá mọ́ ọ lọ́wọ́ tí ì ṣe pé báyọ̀ ṣe máa ro gbẹ́ ẹnìkan fẹ́ mú kankan wá kí náà fẹ́ mú wá tí ó gbọ́ bùkátà rẹ̀ wá máa wo kò yàwó yàwó kiri àdúgbò àyà kiri ń láì fi yín o ah kí ló dé ah ikùn yín ẹ ti bí ma ah kódà àti ṣèkó máa níjẹrin ẹ ẹ kí ló ní mo fi ṣe yín <laughs> la ilaha illallah kò sí ní tó jẹ́ ìyẹpẹrẹ tó jù yẹn lọ ìyẹpẹrẹ yóò wá máa dọ̀tí ní tó gbé lọ́wọ́ ọlọ́fẹ́ ṣe wá àṣìwọ̀n ẹkùn lówó ẹkùn àfa mi ó dìde mọ́sálásí àwọn yòókù àmọ́ fowó lẹ̀ wọ́n máa jáde sówó ló ní wọ́n mú wá ni nígbà kan ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ náà ibi tí ọ̀lọ́ forí sọ owó náà ni ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá yẹ pé a fẹ́ àwọn àfa tí wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́ á san owó àsìkò wọn tí kì í sì ṣe owó tàbùkù gbẹtọ̀ àgbà ẹnìkan kó máa bá a kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ lọ value evaluate certificate ọwọ́ ẹ̀ yẹn pẹ̀lú tí wọ́n fi ń san owó èèyàn náà ẹ fi san owó fún òun náà ẹgbẹ́ rẹ̀ tó kọ́rú ẹ̀kọ́ ohun tó nílò certificate náà lọ́wọ́ ní tó náà enjoy òun náà enjoy ẹ̀ kódà tó bá ṣe é ṣe gan kájẹ́kì tiẹ̀ ò tún gbé pẹ́ẹ́lí láti encourage àwọn èèyàn láti máa wá mẹ́sìn àwọn àfáà ní kò sí nǹkan tó burú ń bẹ̀ àfáà wa Sheikh Bumbas wọ́n sọ bẹ́ẹ̀ àfáà wa Sheikh Al-Albani sọ bẹ́ẹ̀ àfọwọ́ aṣọ ibn Uthaymin wọ́n sọ bẹ́ẹ̀ àfọwọ́ Muhammad Salih Munajid àwọn náà sọ bẹ́ẹ̀ pé kò sí láìfi ẹni tá a bá rí wípé a ti dá jókòó kò ráàyè ṣe nǹkan míì mọ́ ẹni tó jókòó tì nìyẹn ó gbúdọ̀ ní tí ó máa wọlé fún náà lérí nǹkan yẹn tí ó fi lè gbọ́ bùkátà lérí àlámọ̀rí ẹ̀ tí ó fi gbọ́ bùkátà lórí ọmọ lórí ìyàwó tí ò ní máa jẹ́ ní tí Islam kórìíra jù láyé kéèyàn máa tọrọ Islam kórìíra ẹ̀ ẹni tí bá ń tọrọ báárà ẹni àbùkù ni àbá àfárí àbá àbárí sẹ́ẹ̀tì lọ́nà ẹ̀ ah kọ́ ọlọ́run bá ní kárára káwa ní òun ẹ̀ lórí ilé ọ̀fẹ́ gbanu ẹni yóò ní àfáǹdẹ̀ ń sọ ti yé wa ẹ sáà máa mú un lọ la ilaha illallah mẹ́sì sọkọlọ́wọ́n la tóbi rẹ̀ kó sànù wa o kí n tá a fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé àfa tó bá nímọ̀ kọ́ wá mọ̀ nítorí tọ́lọ́n kò sí iye kan tó ṣe déédéé ìmọ̀tẹ́yẹmọ̀ kéèyàn ó sì láyọ̀ ọkàn ntọ́ bá fẹ́ máa ṣe tọ́ bá bùkátà kó o gbowó lérí ẹ̀ kò sí láì fi ń bẹ̀ ẹnìkan bọ́ ọmọ wá sọ́dọ̀ mi afẹ́ máa yín ọmọ wá sí ẹ̀kọ́ yín àtìgbà tí mo ti máa ń gbọ́ wá sí yín náà ni mo sọ ma bí ma ọ̀tọ̀ yín náà ni mo mo mo filẹ̀ fún yín tányányá mo sọnù mo lọ da mo ní wọn fún yín ní list owó tí ó máa san pàtàm owó oúnjẹ rẹ̀ tí ó máa owó ilé tí ó máa ah á padà wá mo ní à ah, mo ní kò sí wa tẹ́ ẹ bá ti ṣe tán ẹ mú wa ah, à àyítẹ́mi bí n bẹ́lẹ̀ tí mo ń bẹ́lẹ̀ nǹkan lọ́wọ́ fún mi àti tí wọ́n á tún máa bọ̀ wọ́ ọmọ à ah, à irọ́ irọ́ irọ́ òlé bọ́ yóò tún máa kọ́ lẹ́kọ̀ọ́ yóò tún máa irọ́ kò lè tó bẹ́ẹ̀ àwọn èèyàn mọ nǹkan yẹn ṣe pọ̀ so látara àdé eléyìí ntọ́ ọba gbé kalẹ̀ tó lè dowó àgbowó lórí ẹ̀ kọ́dà lẹ́ni mo mọ ilé kéwú tó yẹ pé two hundred and fifty thousand per term òun ló ń san bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá débi àwọn ọmọ mínísítà lọ́wọ́ ń bẹ́ẹ̀ àfáà tí wọ́n ń kọ́ mọ́ké tí ń gba two hundred and fifty thousand per term tí èso ọmọ kan jẹ̀mọ́ kí lẹ́nu ká bẹ́ẹ̀ ṣe tí ò lè ṣe sáfàá yìí náà wà ẹ òde ọlọ́mọ kan wọ́n gba one hour odidi yìí máa yà mí lẹ́nu kéèyàn ó lo almost bíi five hours nígbà yẹn bá wà parí òde ọlọ́mọ ọ̀nà àbá two hundred naira lọ́kàn <laughs> ọ̀nà ah two hundred naira lẹ́mọ̀ fún ẹ kí ẹ bẹ́ẹ̀ ṣiṣẹ́ nǹkan. <laughs> ẹ̀fẹ́ ṣe nǹkan kan ẹni tó ṣiṣẹ́ gan two hundred naira la fún jama ẹni tó bá lẹ́kọ̀ọ́ yóò wá jókòó pé five hours two hundred naira bóun bá wá má dàgà bóun bá lọ n'oko tóun bá san kó five hours ó lè gba two hundred naira lẹ́ẹ̀fì mọ ẹ̀rí kò sàdédé rí bẹ́ẹ̀ àbá kan jókòó àyílà tún tókò tún dìde èké náà ni ó rí bẹ́ẹ̀ nyẹ́gà ẹ̀rákùn afẹ́kẹ́ wàá bìkan mi náà kò sáàyè ńbọ̀là yìí ń wà kò sí. ààyè tó yẹ time is money time rẹ tán fẹ́ bọ́ waste yẹn tó o bá lò bó ṣe yẹ ọ́ tó rí láyé gbogbo ẹ̀ ti lu dára ó jókòó nulẹ̀ rẹ lórí system rẹ ó sì mọ̀ make owó bọ́ bá ní kò tà ń náírà san dọ́là sí ni so látara àdélé gbogbo téèyàn bá mọ̀ kọ́ ọ package ẹ̀ dáadáa lọ́nà tí ó fi dowó fún ọ tí ó dẹ̀ halal islam ò fẹ́ ká máa jẹ́ títọrọ báárà ká máa ṣagbe abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́ sànú ẹnì kọ̀ọ̀kan wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àtúní lè lọ bẹ̀ lónìí torí pọ́jọ́ ti lọ lọ́la inṣàlá a máa tẹ̀síwájú subhanakallahumma bihamdik a fi àsìkò yìí kí àwọn alhaji wa ismail akẹ́kọ̀ọ́ mẹ́gbọ́n ṣe wọlé wọn ara àlehi wa sahabihi wa